akíyín ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin ara wa níbikíbi tẹ́ ti ń wò wá orúkọ mi ni Sunday Akande ẹ kú gbádùn ètò wa lójú gbogbo ìgbà níbi tí a ti mú àwọn iṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé tó jẹ́ ti àwọn ọmọ Ọlọ́run tó máa ń kọ́ni lọ́gbọ́n tá a ti mú wá fún yín àti àwọn orin ọlọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ ti ẹ̀mí tó jẹ́ ti àwọn ọmọ Ọlọ́run lórí ìkànnì yìí àtọmọ ń wo iṣẹ́ ìránṣẹ́ orin dùrù a tún ti gbé àwọn ohun àrà míì tuntun dé níbi tí ẹ tó mọ gbọ́ ìtàn àwọn akọni tí wọ́n ti takuntakun nínú ìgbàgbọ́ àwọn tí wọ́n ní àná tí wọ́n ní òní tí wọ́n ìtàn ní ọ̀la gbogbo yín tẹ́tí fẹ́ wá subscribe sí channel wa tẹ́lẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín ẹ máa tẹ̀síwájú pẹ̀lú wa àwọn ń rọ̀ yín gbogbo yín tẹ́tí subscribe tẹ́lẹ̀ afẹ́kẹ́ bá wa subscribe tẹ́ ẹ bá ti ń subscribe èyí ni ò lè ràn wá lọ́wọ́ láti fún wa ní ìwúrí wípé ń gbádùn wa àwọn àrírí tó máa ń kọ́ni lọ́gbọ́n wà lórí ìkànnì yìí èyí tó lè mú kí ayé ẹni kó nítumọ̀ tó sì lè mú ẹni tí ò ní àná tẹ́lẹ̀ kó lè ní òní àti ọ̀la ẹ túbọ̀ máa subscribe sí Sunday Akande channel. sínú tutọ́ funfun jáde ìwà fòkùnkùn mọ́jú ṣiṣẹ́ ibi bẹ́nìyàn ò rí ọ adákẹ́dájọ́ ń wọ̀ ọ́ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ lọ́jọ́ kan adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀. ìmọ̀lẹ̀ àmọ́ àmọ́ ò lọ́jọ́ kan ìwọ ikọ̀ olúwa nítorí owó tó dalẹ̀ májẹ̀mú nítorí ọ̀rọ̀ ayé kò kẹ̀yìn sọ́lọ́run ọjọ́ olúwa ń bọ̀ lórí òbí lóru adágẹ́dájọ́ ń bọ̀ láti ṣèdájọ́ ayé adágẹ́dájọ́ ń bọ̀ adágẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ adágẹ́dájọ́ ń bọ̀. olùṣọ́ àgùntàn nínú ẹgbẹ́ òkùnkùn nítorí ọ̀rọ̀ ayé olúwa tún kéto ọkọ tí ìkún àdáyé máa nù sóhun lọ́rọ̀ oyin kọ́ èrè ọlọ́dẹ adákẹ́dájọ́ ń bọ̀ láti ṣèdájọ́ ayé adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ adákẹ́dájọ́ sí mi orúkọ mi ni Chief Bọ́lá Ìjàgbọ́mi of Ìjàgbọ́mi business consult mo lówó mo lọ́rọ̀ mo mọ èèyàn gbajúmọ̀ ló ní kò sí nǹkan tí mo fẹ́ tí mi ní pásítọ̀ ṣùgbọ́n mi ò láyọ̀ ẹ ò láyọ̀ kẹ́ mi ò láyọ̀ o kódà mi ò ní ìrètí ayérayé ṣẹ̀rí láàárọ̀ yìí níbi aago márùn-ún àbọ̀ ẹ wá sádùúgbò wa kì í ṣe ìgbà àkọ́kọ́ tẹ máa wá nìyẹn tí máa ń wá tẹ́lẹ̀ tí mo lè máa ń gbọ́ òun yín hmm. ṣùgbọ́n láàárọ̀ yìí ẹ ké rárá ẹ sọ wípé ẹnikẹ́ni tó bá wá sáyé tó lówó tó lọ́lá tó lẹ́wà tó lóhun gbogbo ẹni tí ò bá ní Jésù ẹni ó dàbí àgbẹ̀ kan tó roko tó ṣe wàhálà tó sán oko tó pọ̀ tó wá kọ́ àwọn pàǹtí yẹn jọ tó fi wọ́n sí tó gbìyànjú láti kọ ebè tó gbé iṣu sí gbogbo àwọn ebè yẹn tó wọnú igbó tó lọ wá ìdò tó fi ìdò sí àwọn iṣu yẹn níkọ̀ọ̀kan ẹ gbìyànjú ó roko sí oko oṣù ìbí ẹ̀ mẹ́ta ajílẹ̀ náà ò gbẹ̀yìn lójijì lọ́jọ́ ìkórè tí iná wá dédé sọ tí iná yẹn dẹ̀ jó gbogbo oko oṣù yẹn run ah! ẹ sọ wípé àgbẹ̀ yẹn ti ṣe àṣedànù. bẹ́ẹ̀ ni mo sọ. mo nílò jésù mi ò fẹ́ kí ayé mi dàbí ti àgbẹ̀. bẹ́ẹ̀ sọ yẹn tó ṣe wàhálà tí wọ́n sì ju gbogbo wàhálà ẹ̀rọ. kí ni kí n ṣe. olúwa irú pásítọ̀ yẹ̀bùyẹ̀bù wo ni tèmi yìí máa yí wá sílé mi just last week mo wàásù fún un ó sì fàyè rẹ̀ fún jésù ṣé ó wáá dáa pé lẹ́yìn ìgbà tó fàyè rẹ̀ fún jésù ni àìsàn burúkú yìí gbé wọ̀ ẹ́ àgbàdua. Eh? agbàwẹ̀gbàwẹ̀ síbẹ̀ náà a ò máa rọ́wọ́ yọ lómi ó pẹ́ tí mo ti ń gbàdúrà kí ọlọ́run mú olóore kan tó ju igba olóore lọ tí yóò lè ná owó sí ìjọ mi nígbà tó ọlọ́run wa mú wá ṣe ò wá dáa kó jẹ́ pé olóore bẹ́ẹ̀ ló wọ́n fẹ́ máa kú lọ. Ah, olúwa ṣàánú mi. tí ọlọ́run bá lé omi yọ nínú àìsàn mi a ah. máa wó chọ́ọ̀chì yìnyín palẹ̀ a kọ́ kàtídrà tó tóbi míì síbẹ̀ mo máa kọ́ duplex méjì fún yín ìkan sí mission house ìkan sí lóyún. ah tọ́nà bá lè ṣàánú fún mi tó mú mi lára dá ah máa ra pàjẹ́rò jeep tí a lè dà fún yín. ẹ̀jẹ̀ tí mo bá ọlọ́run dá nìyẹn pẹ̀lú two million naira cash ẹ wo ẹjọ́ bá mi ké pe ọlọ́run dáadáa wọ́n ṣàánú you will not die you will live to declare the counsel of the Lord ah, ẹ ní kú kú kankan ẹ ní kú Jésù wà láàyè Jésù á gbé yín dìde lórí àkéte àìsàn yìí ní orúkọ Jésù. Mm ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ á dúró nínú pé tí Kristi fi pè wá ká sì dúró nínú ìgbàgbọ́ wa. sà mo ní ìbéèrè kan. gbọ́ àyè bọ́lá adémọ́lá. ẹ ṣeun sà ìbéèrè mi nìyí mo discover wípé ìránṣẹ́ ọlọ́run tí ò bá tẹnu mọ́ ìbùkún lọ́pọ̀lọpọ̀ miracle gallop anointing that breaks yoke and bondages fi tipátipá já ògùn ayé rẹ gbà lọ́wọ́ àwọn aninilára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ìjọ wọn kì í kún reverse is the case nínú ìjọ wa yìí ọ̀rọ̀ ìgbàlà ìwà mímọ́ ọkọ̀ kan aya kan ìmúra níwọ̀ntúnwọ̀nsì lẹ́yìn tẹnumọ́ síbẹ̀síbẹ̀ náà ìjọsìn gbèrú. ẹ ṣe ibrahimola kò sí tó burú nínú kéèyàn ọgbọ ìwàásù àti ẹ̀kọ́ nípa prosperity ewu ìgbà ìkẹyìn ìfẹ́kúfẹ̀ẹ́ ara àìnáyẹ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró ló mú káwọn ìrántí Ọlọ́run kankan máa tẹnu mọ́ ọ̀rọ̀ ayé lásán ha Sátánì ti gba ìṣàkóso àga wàásù ìjọ ọlọ́run ti dìdàkudà asán sì ni ká máa gbàdúrà lórí ògo láì náání ògo ayérayé asán ni kí ìrìnàṣẹ ọlọ́run kọ́kọ́ máa lé ọrọ̀ ayé láì náání ayérayé asán ni gbogbo ẹ̀ sátánì ti já ìjọba gbàmọ́ oníwàásù tó dé pápá ìsọjí tó wá ń gbàdúrà fáwọn ènìyàn láti rí ògo ayé wọn gbà láì náání ìbàlẹ̀ mi wọn ẹ̀yin èèyàn mi ẹ gbàdúrà ká sókè. Okay ká béèrè lọ́wọ́ ọlọ́run kí olúwa olúwa má jẹ́ ń báyé lọ ewu ìgbà ìkẹyìn má jẹ́ sọ mí di ìkàbọ̀dù ẹ lọ́wọ́. prepare wine fruit pẹ̀lú rice àti chicken láti fi break àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta tẹ̀ ń gbà àwẹ̀ biribiri ọlọ́jọ́ mẹ́ta tẹ̀ ń gbà. Uh-huh. Okay. oúnjẹ rèé ẹ wo bí ẹran ṣe tóbi tó ó wọ̀nyàn lójú hmm. ṣùgbọ́n a gbọ́dọ̀ fi oúnjẹ àdídùn rọ́pò ògo mi ò jẹ́ mi ò ní jẹ́. sweetheart a ní kẹ́ bírèkì bíríbírí ọlọ́jọ́ mẹ́ta yín. <laughs> mo ti mo ti go far mo ti lọ jìnnà nínú ẹ̀mí. kókó ni wípé chief ìjágbémi gbọ́dọ̀ kú o gbogbo ọ̀nà láti rí pé chief ìjágbémi ò kú la gbọ́dọ̀ bá o hmm. torí ẹ̀ gan ló jẹ́ kí n máa gba àwẹ̀ àti àdúrà bíríbírí lọ́jọ́ mẹ́ta mo dẹ̀ rí pé ogun ò tí ì ṣẹ́ mo wá pinnu wípé màá increase àdúrà àti àwẹ̀ bíríbírí ọlọ́jọ́ mẹ́ta mi sí ọlọ́jọ́ méje mo dẹ̀ mọ̀ wípé ogun yóò ṣẹ́ lẹ́yìn àdúrà àti àwẹ̀ bíríbírí ọlọ́jọ́ méje tí màá gbà <laughs> sórí òkè ńlá ní orúkọ Jésù Kristi yóò di pẹ̀tẹ́lẹ̀. ó o ìtì sún ẹ̀ṣá ó ga gan-an ni. lomi hmm. èwo ló tó ga ń bẹ àbí o rò pé Ọlọ́run ò lè ṣe ni àbúrò pé Jésù ò lè gbọ́ àdúrà wa ni. rárá kò sóhun tí Jésù ò lè ṣe o ṣùgbọ́n mo wò wípé láti ìgbà tí mo ti mọ̀ yín tẹ́ ẹ sì ti fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó mi ò rí ibi tẹ́ ẹ ti gba bíríbírí ọlọ́jọ́ mẹ́ta rí talkless of bíríbírí ọlọ́jọ́ méje ẹ ẹ wo fasting na prayer tẹ́ ẹ máa ń ṣe ní ọjọ́ ọjọ́ Friday aago mẹ́ta lẹ máa break tó bá lè pẹ́ jù ní aago mẹ́ta láago mẹ́ta ẹ bá lé ìṣẹ́jú bíi mélòó kan kí n tó gbé oúnjẹ wá fún yín lọ́fíìsì ẹ máa bá mi wí. yìí gan ló wá mú mi rántí nígbà tí Samuel fi sick tó jẹ́ pé ó sick dojúkú tí ẹ̀rù ń bà wá. ẹ gba biribiri ọlọ́jọ́ mẹ́ta. ẹ o omi o kí ló dé ah, kí ló ṣe ganan ah, ṣé tí wọn náà sí mi ni ṣé Jésù fẹjọ́ mi sùn ẹni àbí olùfisùn àwọn àyànfẹ́ ni ẹ o fẹ́ sọ̀rọ̀ ẹ di olùfisùn àwọn àyànfẹ́ ah eh, ẹ̀yẹ anyway anyway sórí kò yí ẹ gbogbo gudugudu jagudu tí mo ń ṣe káàkiri wọ̀nyí kò yí ẹ kò yí ẹ torí pé tó bá yí ẹ ni ìwọ gan fúnra rẹ wàá wọnú àdúrà àti ààwẹ̀ ọlọ́jọ́ méje mo mọ̀ pé nǹkan tí ò yí ẹ tí ò yí ẹ tí ò yí ẹ yóò yí ẹ nígbà tí ògo bá dé tán ah kò yí ẹ kò yí ẹ. adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀. a sọ fún ọlọ́run ọlọ́run ìwà mímọ́ rẹ ó gbé ẹ̀jẹ̀ gbé kan náà. ju gbogbo rẹ̀ lọ́gbà tí mo wọlé sí mò ń gbọ́ tẹ̀ ń kígbe pé olúwa kó rán rìbáìfà kó olúwa kó rán wọlé sínú ìjọ ọlọ́run ti ṣèyẹ olúwa ti rán bó ti rán rìbáìfà ó ti rán wọlé sínú ìjọ àdúrà tó yẹ kẹ́ ẹ máa gbà ní kẹ́ ẹ máa gbàdúrà fún ti ìjágbé mi kúrò lórí àkẹ́kẹ́ àìsàn àwọn tó yẹ kẹ́ ẹ máa gbàdúrà fún. àwọn dáàdì ṣé ká má gbàdúrà fún rìbáìfà àti rìnẹ́sì wọn. wọ́n ń rọ ọ̀rọ̀ mi ò sọ bẹ́ẹ̀ o mi ò ní ẹ má gbàdúrà fún rìnẹ́sì àti rìbáìfà mi ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ìka tó bá tọ́ sí mobile àfi rèé you must do the right thing at the right time lọ for now ẹ suspend di àgbàdua fún nígbà tí ìgbà bá ẹgbẹ́ ìgbésẹ̀gbẹ̀ kan kẹ wá focus orí ti ìjábẹ̀ mi. ẹ máa gbàdúrà pé kí olúwa tó gbé ti ìjábẹ̀ dìde lórí àkẹ́tẹ̀ àìsàn rẹ̀. bí ẹwọ́n lórí ìdá ìwọ máa kú. àwọn mímọ̀ wá just five of you one two three four five ẹ̀tọ́ tí yẹ tí ìdáǹgbè mi ń kú lọ ẹ̀sìn sílẹ̀ ìfọ̀ fún ìdáǹgbà débè lọ́wọ́ àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mélòó ló di clear ní ẹ̀yìn bí àwọ̀rì ọ̀dí clear kọ́lọ́ ń gbé tí ìdáǹgbè mi dìde. ìpọ́n rí ni sà á di clear ọ̀gbọ̀n rárá sà. ló bá tán ẹ̀wà yẹ̀mí ló dé o ẹ̀yìn bí àwọ̀rì ọ̀ ni ẹ̀yìn bí àwọ̀rì ọ̀ ẹ̀yìn àfàdú àjágún ẹ̀ẹ́dì kí àwẹ̀ àti àdúrà fún ọmọ ìjọ tó ń kú lọ tí ìjágbèmí ń kú lọ lórí àkéte ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí ìjágbèmí ò gbúdọ̀ kú o mo ní tí ìjágbèmí ò gbúdọ̀ kú o ní orúkọ Jésù tí ìjágbèmí ò gbúdọ̀ kú o látò ní lọ as the pastor of this church wípé láti òní yìí lọ ẹ lọ ìkílẹ̀ àwẹ̀ bíríbírí ọlọ́jọ́ mẹ́ta kí Ọlọ́run gbé tí ìjágbèmí dìde ẹnikẹ́ni mo ní ẹnikẹ́ni nínú yín tí ò bá participate tí ò kópa nínú àwẹ̀ àti àdúrà bíbí ọlọ́jọ́ mẹ́ta yìí lẹ́kọ̀ọ́ nílùú ẹni yìí ò kìí ṣe mẹ́mbà rí ẹwọ ni ò mọ́ ẹ gbọ́dọ̀ ẹ̀kọ́. àgbọ̀sà àgbọ̀sà. àdàkẹ́dàjọ ń bọ̀. ẹ máa sọ fún ọlọ́run ó ń lọ agbára ní condition wọn rí báyìí. sir condition tán wá ń sìn is very bad but sir uh, i'm assuring you that we are going to try our best ẹ kàn nílò láti máa gbàdúrà gidigidi fún wọn torí his chances of survival is fifty fifty. no fifty fifty pẹ̀kọ́ hundred percent ni his chances of survival is hundred percent nǹkan tó lọ́n bá mi sọ nìyẹn ọlọ́run bá mi tọrọ fifty fifty o you survive you are here in the name of Jesus Christ. You are healed in Jesus' name. àyà sì ń fò mí ominú sì ń kọ mí ọ̀rọ̀ yóò yé mi mọ́. Adékúnlé òjíṣẹ́ mẹ́ta lọ́kàn tòótọ́ kí ló ń kọ́ lóminú kí ni kò yọ ń tá a fún ọ lórí òfin láti mọ̀ yìí ṣé ti onírúurú pósí tó pọ̀ wọ̀nyí tó rí tàbí tí aṣọ pupa àti aṣọ funfun tí a ta sọ́ọ̀nù wáyà tó ní ẹ̀jẹ̀ lára tàbí ti àgùntàn méjì bọ̀ lọ́dọ̀ tí ẹnìkan tó dúró tì í pẹ̀lú pupa tó sì mú ọ̀bẹ lọ́wọ́ tó ń ṣe bí ìgbà kó fẹ́ pa wọ́n. bàbá ǹ bá ti sọ sọ́rọ̀ yìí máa ẹ̀yin lẹ́mọ igbó tó sì dílẹ̀ fún mi sá kò gbàdì kan yé mi mọ́ ọ̀rọ̀ yóò gbàdì kan yé mi mọ́. kò yé wa bí. bẹ́ẹ̀ ni. yóò yí ọ láìpẹ́ ipò tí ìjọ ọlọ́run wà lónìí lórí mi àti onírúurú àmúlùmọ́lá òjíṣẹ́ tó ń pe ara wọn ní òjíṣẹ́ kéréje báyìí ni ojúlówó ìránṣẹ́ tó wà láyé ayédèrú àti àdàmọ̀dè òjíṣẹ́ ló pọ̀ káàkiri wọn ò ná ní ìgbàlà àwàdà eré gèlè àti ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ti dípò ọ̀rọ̀ èyè lẹ́nu wọn àwọn ọmọ ìjọ wọn kò kọ̀ láti máa mutí sí àgbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọn bá láwọn ń jó praise and worship irú wọn ò yàtọ̀ rárá sí àwọn orin disco inú ayé. wákìá òkú ni wọ́n èṣù ti kó wọn dà sínú kùsí bí ẹ bá láwọn ya yọ̀gbàlà ìtúrasílẹ̀ nínú ẹ̀mí inú pósí sátánì ni wọ́n wà bí wọn kò bá tètè jáde kúrò níbẹ̀ wọ́n sì gba Jésù lákọ̀tún inú pósí ni wọ́n gbà lọ sí inú kòtò jẹ́ kí n sojú abẹ níkò fún wọn ìjọ inú pósí pọ̀ jáǹtirẹrẹ. ìjọ inú pósí. bó ṣe rí gan-an ló wí ni ìjọ inú pósí ìjọ olókósí ló pọ̀ káàkiri lónìí. òótọ́ tó wá wà níbẹ̀ ni wípé àti ìjọ olókósí àti àwọn olùṣọ́ tó ń darí wọn ni wọ́n parẹ́ láìpẹ́ sínú iná tó ń fi súfúrú jó. bàbá èwo wá ní eh, tí àwọn aṣọ funfun tí ó wà lórí ìrọ̀kùn wọn wọ̀nyí e, e, e, pupa díẹ̀ díẹ̀ ló wà lára wọn yìí a tún fa àwọn pupa kan tó là láàrin àti kékeré la lè mọ àwọn eléyìí sí báyìí. ìjọ àwọn àjẹ́ àti àwọn èmèrè lórí yẹn. àjẹ́ àti èmèrè nínú ìjọ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni àwọn àjẹ́ àti èmèrè ti gbà mọ́ olùṣọ́ àgùntàn lọ́wọ́ olùṣọ́ àgùntàn lágbára mọ́ àwọn àjẹ́ àti èmèrè ló ń darí wọn. bàbá mo yí àgbà èwo ní ti àgùntàn bọlọjọ méjì yìí arákùnrin kan tó wọṣọ pupa ó mọkùn wọn lọ́wọ́ tó mọbẹ lọ́wọ́ tó tó ń fi dẹ́rù bá wọn àbí yóò fi pa wọn kí láà lè mọ sí báyìí. àwọn àgùntàn méjì bọlọjọ tó rí mi túmọ̀ sí àwọn ọmọ ọlọ́run aláṣọ pupa tó mú ọ̀bẹ lọ́wọ́ tó sì gbọ́ ọkùnrin mú túmọ̀ sí òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tó jẹ́ ìkòkò láàrin àgùntàn ó jẹ́ ìkòkò láàrin àgùntàn nítorí ìgbé ayé rẹ̀ ó ń bá wọn ṣèṣekúṣe àgbèrè ìwà rí ó wà lẹ́gbẹ́ òkùnkùn ó ń kó owó ìjọ jẹ eléyìí kì í ṣe olùṣọ́ àgùntàn olùpa àgùntàn òun ni. aláboyè àgbà nígbà gbogbo ìwà rí báyìí ní ìsìn ṣe àwa lè rí olùṣọ́ tó tọ́ mọ́ báyìí àwọn tó ń fi ṣọ́gùtàn náà ń pàgùtàn sáàdé irú ìṣọ́gùtàn tó tó mọ́ bàtà. bí a ti rí àwọn olùṣọ́gùtàn tí wọ́n di ìkòkò láàrin àwọn àgùtàn tí wọ́n ń pa àwọn àgùtàn jẹ bẹ́ẹ̀ náà la rí àwọn ojúlówó olùṣọ́gùtàn tí wọ́n di ìpèta gbélé wọn lọ́wọ́ mú wọ́n fi gbà gbogbo ṣiṣẹ́ tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́ wọn ò sì sí àmúlùmọ́là kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tẹ̀lé wọn o gbọ́ inú rẹ̀ á dùn wàá lé ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn tààpọ̀ ẹ̀ wàá ṣe ọ̀rọ̀ ní ah bèbí yẹn o gbọ́ wàá lówó lọ́wọ́ owó rẹ̀ pọ̀ bí yẹn rí etí òkun o kọ́ mọ́. sáà sáà sáà sáà sáà sáà sáà sáà dàlọ́lù yàgẹ̀ bú yarí. kí ló rí. bàbá mo yí àgbà mo rí ìránṣẹ́ ọlọ́run tó ń fi gbogbo ara wàásù. rárá o ìránṣẹ́ ọlọ́run kọ́ ìránṣẹ́ inú ara rẹ̀ ni elébi tó wọ súùtì àti kọ́là ni. elébi tó wọ súùtì àti kọ́là. elébi aláìníṣẹ́ tó pe ara rẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ ni ṣe bí orí ọwọ́ àwọn ìyá àgbà àti ìmísí àwọn arúgbó kágà ó mà sí o àwọn emèrè ti bẹ olú agbára rẹ̀ ó wá ku ẹ̀fẹ̀ lásán ohun tí n bá ní kó wàásù ló máa ń wàásù kò tó bẹ́ẹ̀ tí ó wàásù lòdì sí ẹ̀ṣẹ̀ tàbí dárúkọ ẹ̀jẹ̀ Jésù yóò kàn kú lásán àwọn ọmọ ìjọ òsì máa ń kankan. nígbà tí ọ̀rọ̀ ìjọ wa rí báyìí nígbà wo ni ìjọ tó gba ìtúsílẹ̀? tí owó àwọn àgbà yìí àti mi sí wọn tí ó dópin nínú ìjọ. ọjọ́ tí jésù bá sí wọn níyè ọjọ́ náà ni wọ́n tó bọ̀. àdákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ àdákẹ́dájọ́ ń bọ̀. ìwọ fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde. lówó ṣe o fúnra tí o fi hàn mí. ọlọ́run ìgbà. <laughs> ó rò pé ọlọ́run ò ní dójú tì mí ọlọ́run ò ní dójú tì ọmọ ọlọ́run ah. thank you jesus. Pastor, ẹ ṣe ẹ kó àdúró tì ṣe rí ọlọ́run tí ń gbọ́ àdúrà ní ọlọ́run wa ah. <laughs> ṣébi lára mi wá dá ṣáká báyìí ah. ẹ wò fún nǹkan tí ọlọ́run ṣe mo ti pinnu pé ẹ̀jẹ̀ tí mo jẹ́ sán ní ìlọ́po méjì. bí ti báwo. wonderful pastor chief láti ìjọ tí mo ti bẹ̀rẹ̀ sí ìsìn òyìnbó yìí mi ò tí ì ríru eléyìí rí rárá ah this is a great testimony because gbogbo test tí mo order fún gbogbo ẹ̀ ló proof negative ó wá fi hàn pé ara yín ti dá ṣáká saka. bẹ́ẹ̀ ti ẹ̀rí dókítà èṣù ló fẹ́ pa mí ọlọ́run ló ní kí n ní pásítọ̀ tó gbójú tó yàwó. ọlọ́run ni ìwọ ọlọ́run ni ah, mo gbà bẹ́ẹ̀ it is indeed a miracle as a matter of fact chief mi ò ní ìdí kankan láti dá yín dúró sílé ìwòsàn yìí mọ́ mo ti sọ fún àwọn nurse nígbà tí mò ń bọ̀ pé kí wọ́n fi yín sílẹ̀ kí wọ́n discharge yín lọ́sàn-án yìí kẹ́ ẹ máa lọ ilé. praise praise, praise, praise, and praise, and praise, and praise the Lord. Hallelujah. Ẹ ṣe dọ́kítọ̀, mi be sick. My light, light. Oh my son, oh my son, sàmì sí. <laughs> òun lẹ́pẹ́. ṣẹ́ẹ̀rì pásítọ̀ owó wà tó máa sọ pé ọ̀dọ́mọdé olówó èmi ló ń jẹ́ bẹ́ẹ̀ tá a bá dẹ̀ kú àní kówó yẹn lọ sọ́run mo sọ di fọ́ọ̀mù. bà yìí jẹ́ ah. hmm. ní Sunday tá a fẹ́ mú yìí mo fẹ́ wá ṣe ìsìn ìdúpẹ́ ní chọ́ọ̀chì gbogbo àwọn ọ̀rẹ́ mi tó lè jẹ́ who is who pátá ni máa invite mo dẹ̀ mọ̀ pé wọn ò ní wá síwájú ọlọ́run pẹ̀lú ọwọ́ ọ̀fẹ́ hmm. ẹ wo chọ́ọ̀chì yẹn kéré so ẹ ta tent síta. Si mi á kún fàyà. praise the lord. ṣe rí ilé tí mo fẹ́ sọ yìí mi ò tí ì sọ fún ìyàwó mi mo mọ̀ pé kò ní bínú lórí kí la fẹ́ fowó yẹn lọ ṣe owó yẹn ti pọ̀ ju púpọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú o má bínú ẹ jọ̀ọ́ ṣé mo lè máa san sálárì lóṣooṣù. church ń sìn yàtọ̀ sí léyìí tí chọ́ọ̀chì ń sọ ìjọ pásítọ̀ ṣé wọ́n lè máa fún yín tó two hundred thousand naira lóṣooṣù. ìyẹn lẹ́nu bẹ̀rẹ̀ sí two hundred thousand naira every month ah chief ẹ ṣe gan. yes na la ah chief olúwa ọba ṣe o thank you jesus. Ah, báwo ni délé báwo. ṣe o ọlọ́run ṣe o gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀ mo fẹ́ pálàṣẹ ni àti wo àti gbogbo fámìlì ẹ̀ pátá láti èní lọ church pastor. Oh, ah, it's alright, sir. sir. Thank you. Thank you. Ẹ jọ̀wọ́ kì í bá ṣe lọlé. Mo fẹ́ kí ẹ tẹ̀lé délé. Má tẹ̀lé délé o. Ẹ máa gbóyàn fún mi, ẹ máa kọ́kọ́ jẹun. And then, um, ìfẹ́ tó check fifty million naira tẹ máa fi quadruplex méjì tí mo sọ àti jeep tí mo ní mo fẹ́ rà fún yín máa fi check fifty million naira lẹ́nu ẹ lè sọ yẹn sí àkáǹtì yín mi mọ taste yín o tí owó yẹn bá tó ẹ jẹ́ kí n rà. ọlọ́run mi á sílẹ̀ fún ẹ. amen àdàkùrù kí á pọ̀ lẹ́bùrú akẹ́ìdílé rẹ̀ ní orúkọ jésù bó ṣe ṣèyí fún ọ náà ọ̀la gbọ́ sí ọ̀la ayé rẹ inú rẹ̀ á dùn bẹ́ẹ̀ ni yóò fi o pé kájọ máa lọ sí mínísì báyìí. Oh, <laughs> tí ọ̀run sì tì mọ́ mi ààwẹ̀ mi àdúrà mi ìfaradà mi ìṣọ́ òru àti ìṣọ́ ọ̀sán mi lórí chief ló já sí kolobo ló já sásán ah mo gbọ́ ohùn ire mo fi ojú mi rí ire kedere ṣùgbọ́n nígbà tó kù dẹ̀dẹ̀ kí ire fifty million naira tẹ̀ mí lọ́wọ́ ni àjálù burúkú ìwà ṣẹlẹ̀ ah! kí ló dé tí ìbànújẹ́ ṣe ṣubú lu ayọ̀ mi nígbà tó kú dẹ̀dẹ̀ kiri ayọ̀ mi tẹ̀ mí lọ́wọ́ agbára wo ló ń fìyà jẹ ìran mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá kí ló dé tí àṣedànù àti àṣetì fi rọgbà yí ìpè mi ká eh! ibi kọ́lọ́fín wo ni a ti ń fìyà jẹ mí. Ah níbo ni àṣetìtì sápamọ́ tó ń fìyà jẹ mí àbí ọlọ́run kò pè mí ni èéṣe tí iṣẹ́ ìránṣẹ́ mi ṣe di ẹ̀dùn arinlẹ̀ ní ìkóríta tí iṣẹ́ ìránṣẹ́ àwọn akẹgbẹ́ mi fi ń dàgbà sókè. jésù olúwa wá. àmín. my God. odidi five hours la lò láti ṣe deliverance ọ̀hún ẹ̀mí ọ̀hún mà kọ́ kó mọ jáde ìbínú ni àwọn èèyàn rẹ̀ tán gbé wá sí ìjọ mi fi gbé kúrò ní ìjọ mi lọ sí ìjọ mìíràn ah mò ń ṣiṣẹ́ mò ń gbàdúrà mo ń dúró ṣinṣin síbẹ̀ náà ìpè mi ò mú testimony dání ìpè mi ò mú testimony dání rárá ah ó mà ṣe o ṣùgbọ́n ìpè àwọn akẹgbẹ́ mi kójú òṣùwọ̀n. ó ní mi ò jáde ní màmá akéde ó ní mi ò jáde ẹbí mi sì pàpà. a ti tẹ́ púpọ̀ lórí bí a ṣe di france fún máa yí a ti lò tó three hours ẹgbẹ́ òkùnkùn náà jáde dájú. kò jáde àbí. bẹ́ẹ̀ ni sà. ó máa jáde láàrin ìṣẹ́jú mẹ́ta ìwọ máa time ṣùgbọ́n. yẹ ìwọ ẹ̀mí akitì ìwọ ẹ̀mí tó yígbì ìwọ ẹ̀mí tó takú mo pálásẹ̀ pé kó o jáde kí n tó ka mẹ́ta ní orúkọ Jésù ah ọ̀ya jáde wá lórúkọ Jésù ọ̀ya jáde tú lórúkọ Jésù ó yá. kí ló ṣe mí. praise the lord praise the lord. Oh, thank you, Jesus. Thank you, Jesus. Oh yeah, ọyá ẹgbẹ́ ẹ lọ check lóúnjẹ All right, sir. this is serious ọ̀rẹ́ ìwọ ló fi síbẹ̀ ìwọ ló fi sára ẹ̀ ni because ó ní pé ẹ̀mí ẹ̀ máa jáde under three minutes in three minutes time ní nǹkan tẹ́lẹ̀ pé wọ́n ní kó wọ́n gbàdúrà fún wákàtí mẹ́ta tí ò jáde òun ní pé yóò jáde láàárín ìṣẹ́jú mẹ́ta wọ́n á bẹ̀rẹ̀ sí jáde nínú nígbà tí máa wo tí mo dá ń báyìí two minutes twenty two seconds péré ní ẹ̀mí tó fi wákàtí mẹ́ta fi gbàdúrà fún two minutes tó kọ́ ló fi jáde ìwọ ló fi síbẹ̀ ni. kì í ṣe mi kì í ṣe mo fi síbẹ̀ èṣù ló gbé wọ inú ìdè ìdè ayérayé agbọ́rọ̀ ọ̀hún sì tú sílẹ̀. <laughs> ọlọ́run wàhálà mi náà lọ́wọ́. mi wẹ̀ ọ̀rẹ́ kò tí ì sọ̀rọ̀ tó gbọ́ kí n gẹ́gẹ́ tó wá sí. iye ilé ìgbọ́n tuntun fọ́dà kò fáwọn kan tó gbé mi wá mo ní pé kí wọ́n rìn létí sí ìrọ̀lẹ́ tó méjì tí mo invite ẹ fún. gbàgbé kẹ yóò gbàgbé ah, twenty two twenty three àbí. exactly. yóò gbàgbé náà ọkàn ah. ṣe pé ah, mo ní ìsọjí ọlọ́jọ́ mẹ́ta ní Washington. US ni. Yes, yes, USA and um, mo máa dé on the twenty eighth. then on the twenty-first mo máa fi sinmi then màá rí mi twenty-second twenty-third yẹn. Joseph. Baixou ele you. mo fortunate oh my god mo rí ìsọjí lagbara hallelujah ah, ah, ah mo rí lanu mo rí agbára òkùnkùn hallelujah mo rí ah ariwo ayọ ariwo ìṣẹ́gun ayọ tó Hallelujah. Ah! Altogether, miracle galore. Miracle galore. God make me my lágbára. Too much. Oh Lord, I bless you. Thank you, Lord. Thank you. Thank Miracle galore ni lóòótọ́ bó ṣe wí. Miracle galore ni. Àfọ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí iná. Àwọn arọ twenty one ló dìde lórí wíìchì àwọn tẹ́sí bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rìn mírèkù gidi ni mírèkù lórí mírèkù mírèkù gunra wọn lọ́jọ́ tá à ń wí yìí ah kí ló wá ṣe mí kí ló dé tí ọlọ́run fi ti fèrèsé ọ̀run mọ́ mi èé ṣe tí ọlọ́run fi ti fèrèsé ọ̀run mọ́ iṣẹ́ ìránṣẹ́ tèmi kí ló dé tí ìpè mi fi ń jìyà àìnídìí lọ́wọ́ àwọn àfìràn jìyà àti àfi ìpè ráre ah kí ló dé kí ló dé gan-an àní kí ló dé. bàbá inú rẹ ò dùn ọkàn rẹ bàjẹ́ àbí o rò pé àwa tí a gbéṣẹ́ fún ọ ti gbàgbé ẹ sí ìkóríta ìrètí ìwọ fẹ́ gun orí òkè ìmúṣẹ ìránṣẹ́ ìsàlẹ̀ ti sú ọ o tètè fẹ́ gòkè tó pé àyè ń bẹ lókè ìwọ ti gbàgbé pé a kì í kánjú tulu ọ̀rán torí pé igba rẹ̀ ò tó ní í sè lọ́bẹ̀ rántí pé ọ̀kẹ́rẹ́ tí yóò gun igi ọ̀gẹ̀dẹ̀ èékánná rẹ̀ yóò mú ṣáṣá. bàbá kí ló dé kí ló dé bàbá kí ni mo ṣe kí ni mo ṣe èé ṣe tí iṣẹ́ ìránṣẹ́ mi ò lámiláka èéṣe tí ègún fìyà jẹ iṣẹ́ ìránṣẹ́ fìyà jẹ iṣẹ́ ìránṣẹ́ kò ṣe kúrò lórí mi kí ló dé tí mi fi rọwọ́ yọ lónìí mi ò rọwọ́ yọ lónìí bá iṣẹ́ ìránṣẹ́ mi ó ti dẹjú ọ̀rinlẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi ò gòkè iṣẹ́ ìránṣẹ́ mi ń jìyà ó ń jìyà bàbá iṣẹ́ ìránṣẹ́ mi ń jìyà àá kí ló dé tó jẹ́ pé tí n bá gbàdúrà fún àwọn èèyàn tá ń wá sí ìjọ mi àwọn mẹ́mbà sí ìjọ mi tí ń bá gbàdúrà fún wọn àdúrà mi ò kì í gbà lé wọn lórí bàbá. yípadà mọ sọ bẹ́ẹ̀ mọ àdúrà rẹ ń gbà èyí tí ọba gbà lòdì sí mẹ́ta lọ́kan ni kò ní dáhùn. bàbá kí ló wá dé kí ló wá dé ṣé wàá rí ṣé rí èyí tó tẹ̀ wá dùn mí jù ní bẹ́ẹ̀ nìyí bàbá á jìfìjà gbèmí tí mo gbàdúrà fún mo gbàdúrà mo gba àwẹ̀ mo gba bíríbírí ọlọ́jọ́ méje kò sí nǹkan tí mi ò dẹ́wò torí kí ọlọ́run lè wo ti fìdágbè mi sàn lóòótọ́ ọlọ́run wo ti fìdágbè mi sàn ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí ọlọ́run wo ti ìdágbè sàn tán ni fèrèsé ọ̀run fi wá tì máa àdúrà mi tí ti fìdágbè mi fi wá kú lójijì. ìdí pàtàkì tí àdúrà ìránṣẹ́ ọlọ́run kì í fi gbà ni pé bí ẹ bá gbàdúrà nínú ìran ara ọlárẹ̀wájú ṣe nítorí owó ilé ọkọ̀ àti ohun mèremère tó máa gbà lọ́dọ̀ chief ló yẹ kó múra sí àdúrà rẹ gidigidi irú àdúrà bẹ́ẹ̀ yẹn ọlọ́run kì í gbọ́ ọ̀làríwájú yí padà ọ̀làríwájú kíyè sára ọ̀làríwájú padà sínú ìgbàgbọ́ ó ti sáko jìnnà ọjọ́ ti pẹ́. olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi lóòótọ́ mo ti kùnà ọjọ́ ti pẹ́ olúwa ṣàánú fún mi olúwa dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi. ẹ̀yin èèyàn jésù ò pè mí jésù ò pè mí jésù ò ṣe mí ní ohun oore kan rí wọ́n dẹ̀ ní tí ọ̀kọ̀ọ̀kan ò bá rèjì rìn ẹgbẹgbẹ̀rún ẹ̀ á lọ áá mo fẹ́ wọnú ayé èmi náà fẹ́ tún ayé wò mo fẹ́ ní agbára látòní lọ ìwà mímọ́ ó dàbọ̀ ìwàásù ó dàbọ̀ ìjẹ̀rí ọkàn ó dàbọ̀ ìṣọ́ òru ó dàbọ̀ látòní lọ mo kọ̀yìn sí Jésù ẹ̀yin èèyàn mi mo ṣetán láti tẹ̀lé mo ṣetán láti kọ̀yìn sí Jésù mo ṣetán láti wọ ẹgbẹ́ ayé. orúkọ mi ni Bishop Bankole olùdásílẹ̀ àti olùṣọ́ àgùntàn ìjọ fire for fire miracle center láti èní yìí lọ àfi ọjẹ bíṣọ̀bù àgbà orúkọ rẹ̀ ọmọ jẹ́ bíṣọ̀bù ọlọ́rẹ̀wájú ọ̀tọ̀ lórí wàá. ní bishop ẹni ìtàn agbómọ̀tì. agbómọ̀tì. bẹ́ẹ̀ni ti ìjọ end time power focus agbé ọ̀gá lónìí èdìdí májẹ̀mú ìgbéga rẹ sínú awo àwa bishop alágbára ní àmùrè yìí káàbọ̀ sínú awo àwọn wòlíì alágbára ní. Ni orílẹ̀ nàìjíríà. orúkọ mi ni bishop délé mákànjọ́lá ti orí òkè ṣe ní kíákíá. orí òkè ṣe ní kíákíá. tí gbogbo àwọn èèyàn ń pè ní bàbá ṣe ní kíákíá bishop tó lámìlaka ní mí nínú iṣẹ́ ìránṣẹ́ <laughs> ọlárẹ̀wájú ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lónìí a mú ọ kúrò nínú àwọn pásọ ìyẹ̀bùyẹ̀bù a wá sọ di ọ̀kan nínú àwọn bishop ògbóǹtarìgì tó lágbára <laughs> ọ̀n bá pe orúkọ jésù fi ṣiṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n wà á máa pe Lucifere lójoojúmọ́. ọ̀pá yìí àti India láti mú wá <laughs> ọ̀pá iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. ọ̀pá yìí kò sí mẹ́rẹ́kù tí ò lè ṣe ọ̀pá àṣẹ ìránṣẹ́ rẹ̀ ni bẹ́ẹ̀ ni inú mẹ́tẹ̀ẹ̀ta tí a fún ọ lónìí àgbélébù amòrè àti ọ̀pá yìí wọ́n jẹ́ èdìdí májẹ̀mú iṣẹ́ ìránṣẹ́ ó kéré jù ọ̀kan àbí méjì gbúdọ̀ wà pẹ̀lú rẹ tó ń bá ṣiṣẹ́ ìránṣẹ́ hmm. tí iṣẹ́ ìránṣẹ́ bá dójú ẹ̀ pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ mo lè ṣe tì. <laughs> mo wá pa aláṣẹ fún ọ sórí bí èṣù ṣe ń kún bí báyìí bẹ́ẹ̀ ni ìjọ rẹ ó ṣe máa kún wọn máa wọ káàkiri you become salt poor everywhere. <laughs> Ah! ẹ tó ń pe iṣu ó ti dá lágbára káàbọ̀. I'm aware. ọtí lélẹ́yìí. àwọn kì í pe lọ́tí omi agbára ni omi agbára iṣẹ́ ìránṣẹ́ ni. so téèyàn bá ti mu ọtí báyìí ó ti mu omi agbára iṣẹ́ ìránṣẹ́. <laughs> eegun rẹ̀ á máa lé sí i ni. yes gbà lọ́wọ́ mi. ẹ wo bí abáyé dé ẹ wo bí abáyé dé ẹ wo bí abáyé dé o ẹ wo bí abáyé dé àti ayọ̀ gbígbé ọlá ti ẹgbẹ́ àwọ̀ ẹ wo bí abáyé dé àdúrà ó jẹ́ ẹ mọ̀ sí ọlọ́run ẹlẹ́mi òkùnkùn lórí pẹpẹ. èlẹ́ fi ń ṣiṣẹ́ olúwa. ayé máa dùn jẹ jùyà lọ o èyí tí ò bá pè mí ní sáà á ní dádì èyí tí ò bá pè mí ní dádì á ní pàápà <laughs> èyí tí ò bá pè mí ní pàápà á ní my lord èmi náà ló ń kọ̀ǹtró congregation of more than 1,200 members senators governors àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń wá sí ìjọ mi orí mi pé ayé mi ti dára. mo fẹ́ jẹun mo fẹ́ jẹun mo fẹ́ jẹun. júdásì kò fura ó kúkú ẹ̀sìn o ọba kò fura. àfi rọ́pò. Samsoni kò fura. Ó kúpẹ́ láwọn ọ̀tá rẹ̀. Ayọ̀lọ́tì kò fura. Ó dé wọ́n ìyá. Dẹ́ẹ̀mà kò fura. Ó sọ ayérayé nù. Dẹ́ẹ̀mà kò fura. Ó sọ ayérayé nù. Ẹ fura o, ẹ fura. Kristẹni ẹ fura. Dẹ́ẹ̀bà, sórí gẹ̀ẹ́tù wà ní ẹgbẹ́ yìí ó wà nínú ogun ayé. ogun ayé. bẹ́ẹ̀ni àwọn agbára tó ju agbára rẹ lọ ló fẹ́ pa títí ọ̀la wọn fẹ́ kó kú dànù. Ah, pápá ẹjọ ẹ rẹ má jẹ́ kó kú o ah, ayé máa le ayé máa nìka o ah, this fine girl ọlọ́run ló mẹ́rin tó ṣe báyẹn sà. ogun ìdílé wọn ni gbogbo àwọn ọmọge ìdílé wọn wọn ẹ̀ pé tààtì kan tó kú. tẹ́ bá ti fẹ́ pé tààtì báyìí before tààtì nǹkan máa ṣẹlẹ̀ sí wọn reverse. àdúrà òdì lẹ́nu ìrántí ọlọ́run. ẹ wo bí àbáyédé. ẹlẹ́mi òkùnkùn lórí pẹpẹ. ẹ wo bí àbáyédé. àgàbàgebè lẹ fi ń ṣiṣẹ́ olúwa. ẹ wo bí àbáyédé. nítorí owó ó tara ọkàn rẹ. ẹ wo bí àbáyédé. ẹ gbàṣẹ́ olúwa nítorí owó. ẹ wo bí àbáyédé. babaláwo nínú aṣọ funfun. ẹ wo bí àbáyédé. wọ́n pa ẹ̀mí òun yọ̀ǹgbìn bọ́ọ̀dá ẹ̀mí sí. a máa ń gbọ́dọ̀ preach yín lórí television in fact next week friday lèmi àti mọ́mí lè sọ̀pọ̀ àwọn asọ́dọ̀ yín tó ní wọ́n ní cancer. mọ́mí ẹ̀ ní cancer. ní cancer. iná ló máa la ìṣẹ̀dá wọn kọjá. àmì lórúkọ jésù. agbára kábàárì yóò yóò ṣubú gbogbo agbára tó dààmú ayé wọn. àmì àmì. wọ́n dẹ̀ sì gba ìwòsàn òjijì. àmì àmì lórúkọ jésù. orúkọ jésù. àmì àmì thank you sir. and ah, really sir. yes all right kí wọnú mọ́tò kí wọnú mọ́tò oh my god kí wọnú mọ́tò kí wọnú mọ́tò bishop kí wọnú ọ̀nà ìtìn ẹ̀mí nẹ̀ sà ok ok ok ok sà ok. tó bá dúró bóyá sọ́ra kó má bàa ṣubú ìrọ̀lẹ́ ayé o ọba sọ́ọ̀lù kò fura. àfi dáfídì rọ́pò fura. ó kúpẹ́ láwọn ọ̀tá rẹ̀. ayọ̀lọ́ ti kò fura. ó dé wọ́n iyọ̀. dé máa kò fura. ó sọ ayé rẹ̀ lẹ́wọ̀. It's well with you. Agbára ọ̀run á ẹ wọ̀. Bíbélì ní pé òun kúkú kan bí kò ṣe yíyẹ. Hmm, Sori, private room mi nìyẹn. Níbi tí mo ti máa ń gbàdúrà fún àwọn èèyàn èso ní àwọn tó bá ní special case bíi tiẹ̀ yìí bí driver mi ṣe ṣàlàyé fún ẹ kọ́sùn gbọ́dọ̀ sọ fún ẹ eh, kó tó di pé mo ní kó lọ kó wá padà wá gbé mi. lẹ́la yìí sọ bẹ́ẹ̀ sà ó sọ bẹ́ẹ̀. ẹ jọ ẹ ṣàánú mi má jẹ́ kí n kú dádì ẹ jọ please help me out. like i told you surely i'm a prophet kí ló báyìí sè prophet mi mi ò kí n ṣe pastor bẹ́ẹ̀ni sir as i said before mo máa ń wòyìn lórí tv. no ṣé orí gbogbo ètò máa ń lórí tv wọn yẹn pátápátá kékeré ni. really yes compare to nǹkan tó lọ́wọ́ máa ń ṣe nínú bíi ṣó ti yẹn sí nǹkan kékeré ni ṣé orí ètò mi bó ṣe kéré tó ìlú àgbáà ni Jerusalem ni mo ti gbà wá kò tẹ̀ sí irú problem bó tilẹ̀ wò kó ṣe le tó tí ọ̀nà àbáyọ sí fún nínú ìdòwò rẹ̀ Jerusalem náà ti fún mi. like I said wọ́n fẹ́ gba ẹ̀mí ẹ̀ lọ́la wọ́n fẹ́ kó kú lọ́la. dádì ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi èmi nìkan ni dádì àti mọ́mì mi bí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán fi mi dá wọn lóró dádì please. Sure ayé ò lè fi ẹ̀dá wọn lówó níbi táwọn àwọn ẹ̀ bá wà agbára ń bẹ agbára ń bẹ now jẹ́ kí n wá ṣe sí ibi tí kí ló pé ẹ problem ẹ̀ náà. kí ikú àìtọ́jọ́ kó yẹ lórí mi lórí tèmi. <laughs> àgbòye la máa wò ó sí báyìí para ọ̀nà àbáyọ kù nínú diabetes ọ̀nà àbáyọ kúrò nínú ikú òjijì no nǹkan lè léyìí o ọ̀nà àbáyọ kúrò nínú àrùn wárápá ọ̀nà àbáyọ kúrò nínú ìṣẹ́ ìyẹn táwọn àwọn tó yẹ pé ìṣẹ́ ti ba ayé wọn jẹ́ wọ́n lè di mílíọ̀nì òjijì ọ̀nà àbáyọ tún bẹ fún wọn. ọ̀nà àbáyọ kúrò nínú ikú òjijì kí ikú òjijì rí ọ kọjá lónìí wọ́n ti sọ àwọn nǹkan tí èèyàn lè ṣe láti bọ́ kúrò nínú àwọn ọ̀nà àbáyọ láti bọ́ kúrò nínú ikú òjijì ẹnikẹ́ni tí ikú òjijì bá gbéwọ̀ tó dẹ̀ máa kú lójijì ọ̀nà àbáyọ tó wà fún ni ọ̀nà mẹ́ta yìí ọ̀nà àbáyọ ìkíní tó wà fún irú ẹni bẹ́ẹ̀ ni wípé ẹni bẹ́ẹ̀ yóò wá wá one thousand naira yóò dẹ̀ pín fún èèyàn hundred láàrin wákàtí mẹ́rin tí ò bá dẹ̀ lè ṣèyẹ tí yẹ bá lágbàdì fún láti ṣe ẹrú ẹni bẹ́ẹ̀ yóò lọ sí ibi tó bá sin ibi ọmọ rẹ̀ sí àwọn òjíṣẹ́ ọlọ́run tó gbóná mẹ́ta yóò wá gbàdúrà wákàtí mẹ́ta síbi tí wọ́n rí bí ọmọ yẹn sí tí ìyẹn bá ṣẹlẹ̀ ẹni yóò ní kúkú òjijì mọ́ ọ̀nà àbáyọ kẹta nìyí o ẹnikẹ́ni tí ó yẹ pé ikú òjijì bá fẹ́ bájà tó fẹ́ kú ikú òjijì irú ẹni bẹ́ẹ̀ kó tó bá jẹ́ pé obìnrin ni tó bá jẹ́ obìnrin ni kó wá ọkùnrin tí yóò bá lájọṣepọ̀ tí yóò bá lájọṣepọ̀ òjíṣẹ́ ọlọ́run tó gbóná tí yóò bá lájọṣepọ̀ àwọn nǹkan mẹ́ta tá a rí nìyẹn o ìwọ ló máa sọ èyí tí o bá fẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta. Ah. dádì gbogbo àwọn ìlànà mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ là kalẹ̀ yìí ni wọ́n le gidi gan wọ́n le gidi gan alákọ̀ọ́kọ́ ẹni máa wá hundred thousand naira láti pín four hundred aláìní kí ilé ọlá kó tó dé ìyẹn ò tiẹ̀ lè ṣeé ṣe ibi ọmọ mi abúlé ni wọ́n bí mi sí and then láti and then to get to our village from here ó máa take wa ní four hours and then dádì mi tí wọ́n bí mi àwọn ni wọ́n ní wọ́n rí ibi ọmọ mi mọ́lẹ̀ wọ́n ti kú láti three years ago. Ah! irú oògùn wo ló ń gbé ìwọ ọmọ kékeré yìí mi báyìí ìyá ẹ ó ní kánsà bàbá ẹ ó ti kú ìwọ dẹ̀rẹ̀ wọn ni ó kú lọ́la báwo lògùn ayé ṣe wá lè mọ́ ọ̀wọ́ nìkan ṣoṣo tó báyìí ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àná ìtìmí àgbà ẹ̀ àná ìtìmí àgbà ẹ̀ àná ìtìmí àtú ẹ̀ sílẹ̀ <laughs> you will be delivered under my anointing. <laughs> dadi ẹlẹ́ẹ̀kẹta ha man of God ibo ni mo ti fẹ́ rí man of God tó gbóná tó gbójú tó gbóyà tí iṣẹ́ ìránṣẹ́ tó dẹ̀ lágbára láti bá mi lájọṣepọ̀. Is that not a sin? Klaus kan tún wá wà ń bẹ̀ ní ọ̀nà àbáyọ kẹta yẹn. pe ti pé tí arábìnrin bẹ́ẹ̀ tó bá ń bẹ̀rù bóyá ẹ̀ṣẹ̀ ni láti bá òjíṣẹ́ Ọlọ́run lájọṣepọ̀ a lè gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ fún iye èèyàn bíi tiwa yìí a lè gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ fún àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ náà dọ́dẹ̀ gbà fún yẹ yóò tú sílẹ̀ yóò dẹ̀ jẹ́ kó gba ìdáríjì òní fúnra ẹ̀ a lè ṣe kí ìdáríjì ẹ̀ṣẹ̀. páàpá gbogbo ayé ló mọ̀ wípé man of God tó gbóná gidigidi ni yín tí ń ṣe àmì àti iṣẹ́ ìyanu tó dé ń ti ọwọ́ yín ṣẹlẹ̀ ẹ ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ nìyí ẹ bá mi ṣiṣẹ́ wòlíì náà kí n má bàa kú. Ah! Ah! Ah! ọmọ burúkú ni wọ́n fi ní yìí o ó fẹ́ bá ṣẹlẹsẹ mi jẹ́ ó fẹ́ bá mínísírì mi jẹ́ á mínísírì tó Ọlọ́run ń lò káàkiri gbogbo àgbáyé ó wá fẹ́ kí n bẹ lájọṣepọ̀ kó wá bá mínísírì mi jẹ́ ó yá ìta ìta ìta jáde síta wá tú tú ìta ìta ìta. ẹ dúró ẹ dúró ẹ dúró sàn ẹ dúró bọ pàápàá ṣe bẹ́yìn náà lẹ sọ wípé tí man of God náà bá gbàdúrà dáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run á dáríjì àmọ́ ẹnìkan mo rí pé ẹ lè ṣe ẹjọ́ ẹ help me ẹjọ́ sà. <laughs> o lè rí iye sọ rí iye sọ ṣùgbọ́n mò ń wo ó kiri náà ó kiri sí mi. pàápàá mi ò dé wá kéré o eh. ẹ fi physical appearance lẹ fi ń wò ó mi ò kéré rárá àtọ ẹ̀yin náà wò mí. ṣùgbọ́n mi ò fẹ́ àrífín mi ò fẹ́ àrífín. pàápàá àrífín bíi ti báwo mi ò lè rí yín fín ẹ trust mi mi ò lè rí yín fín. oṣù oṣù oṣù. ẹ̀wẹ̀ ni abójú okùn lé wọn ò jẹ́ ní agbá ẹni akágùntàn sọ àṣé ìkòkò ni ògbénu òkùnkùn tá a fọ́ sí mọ́lẹ̀ ọ̀dọ́kẹ́dájọ́ ń wò ó ọ̀dọ́kẹ́dájọ́ ń bọ̀ ọ̀dọ́kẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ìwà ìbàjẹ́ ìwà ìbàjẹ́ ìwà ìbàjẹ́. Janet J. J. <laughs> mi ò fẹ́ ṣe mi ò fẹ́ ṣe kiri yìí. kọ́mọ́dà ìgboro kọ́mọ́dà lọ street ṣe tábàjì ti di ọ ní fóònù yẹn tán ṣókè tẹ́lẹ̀. wákàtí àǹkàtì fìlà náà fi ìjà kékeré mi kò kí n bẹ fi clean up I kí n fún kí wọn náà clean up fúnra ẹ but ti mú pé i need àǹkàtì fi àti fi clean up this white handkerchief gẹ́gẹ́ ni màá wá Lo. fún àdúrà kíkú yẹ lórí mi kí n kó àdúrà yìí. àdúrà kíkú yẹ lórí mi. tó bá ti ṣe tán máa yẹ lórí ẹni. ìyẹn kéré pàápàá. Ìwà ìbàjẹ́ ìwà ìbàjẹ́ ìwà ìbàjẹ́ ẹ wo ìwà ìbàjẹ́ nínú ilé Olúwa ẹ wo ìwà ìbàjẹ́. ṣe tirẹ̀ olè ń ṣe tirẹ̀ ẹ wo ìwà ìbàjẹ́. ẹ máa relax lọ lórí bẹ́ẹ̀dì yẹn tiẹ̀ ṣùgbọ́n gbà tí mò ń gbàdúrà lọ nígbà tí mò ń chẹ́nu toilet mo rí pé àwọn àjọ oníkọ̀ọ̀kan fẹ́ stubborn lórí ọ̀rọ̀ ayé ẹ̀ wọn á ní kí n mú ọ̀pá àṣẹ mi kí n fi gbá orí wọn lẹ́ẹ̀mejì. ẹ là mọ́ wọn lórí lẹ́ẹ̀mejì even though tó bá lè jẹ́ ẹ̀mẹ́wàá ju bẹ́ẹ̀ lọ kí n ṣáà má yes ẹbọra dúdú bọ̀ lọ́jọ́ ẹbọra dúdú bọ̀ lọ́jọ́ olùfẹ́ jọ ẹ di oúnjẹ rẹ wá arákùnrin kan wà lórí bẹ́ẹ̀dì mo ti ń sọ̀rọ̀ yìí Janet Adéọ̀sùn orúkọ rẹ̀ òun ló gbàbọ̀dé òun òun ló kó sí pàǹpẹ́ mi ọ̀pá àṣẹ mi mo fẹ́ kó o fi ṣe oúnjẹ rẹ lónìí má jẹ́ kó kú síbí yìí o má jẹ́ kó kú síbí yìí o ó kárí yàgbà kó jẹ má jẹ kárí. wọ́n fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde ìwà òkùnkùn mọ́jú ṣiṣẹ́ ibi bẹ́nìyàn rí ọ. iṣẹ́ ti parí wọn lórí. <laughs> Oh, Janet Janet. Papa. Papa but ẹ̀yin náà le o. <laughs> tẹ́lẹ̀ gbé méjì gidi bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀mẹ́ta máa lé lọ lára mi láàrin ọgbọ̀n ìṣẹ́jú ó dàbí ẹni pé ara sí nǹkan ó ti wà lọ́nà tẹ́lẹ̀ àti ìparọ́ ni. ara iṣẹ́ wòlíì náà nìyẹn. ara iṣẹ́ wòlíì nìyẹn. it's part of prophetic work. really. dẹ má gbàgbé àti lọ sínú àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ mẹ́ta tí mo sọ yẹ o. àdúrà àti àwẹ̀ tí wàá gbà kú nìyẹn dandan ni kò kú jẹ́nẹ̀ jẹ́nẹ̀. ìwà ìbàjẹ́ ìwà ìbàjẹ́ ìwà ìbàjẹ́. mo rí àwọn àjẹ́ méjì tàbí èmèrè ní kí n pè wọ́n ní tí wọ́n ń gúnyán. kò yí ọ wò dáadáa ṣé bí ohun tí o pè ní yán ni ó dájú àpé ẹ̀jẹ̀ díẹ̀ ta sí. bàbá mo yí àgbà mo rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ ta sára yẹn náà irú yẹn wo ló ní ẹ̀jẹ̀ lára báyìí ẹ mọ̀ gbà mí. ìyẹn kọ́ ọpọlọ ènìyàn ni ìmísí àwọn arúgbó méjì àti ọwọ́ àwọn ìyá àgbà ó ní pásítọ̀ Joseph bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó máa da ọpọlọ Chief Lékan rú Chief Lékan ò sì mọ nǹkan kan Chief Lékan ò lè ṣe nǹkan kan àyàfi èyí tí Joseph bá ní kó sí ìmísí àwọn arúgbó méjì àti ọwọ́ àwọn ìyá àgbà òun ló ń darí chiflé kan chiflé kan kò sì mọ̀. Ah, chief ẹ rí wípé ó yẹ ká tún jọ́ọ̀tì wa yìí kọ́ ká wó palẹ̀ ká sì kọ́ òmíràn ẹ̀yin nìkan ni mo sì fẹ́ kẹ́ gbé kò dẹ̀ ní náà ju twenty five million naira náà. adi, ah. mi ò lágbára owó tó tó yẹn ní àsìkò yìí. màá ṣe màá ṣe dádì màá ṣe ah, bó tiẹ̀ ṣe pé mi ò lágbára owó tó tó yẹn lásìkò yìí màá lọ gba bank loan àfihàn jọ iṣẹ́ olúwo iṣẹ́ olúwo gbọ́dọ̀ dúró. màá ṣe. Now you are talking. Let me pray for you. the old man Jésù. My dear, mo you need kẹ́ man máa lọ. Ẹ fẹ́ lọ gba twenty five million naira loan For church. Eléyìí for church wa, eléyìí for pastor I was saying you're all lọlẹ̀, pastor saying Toby. Ah, I wò ó láti gbàtà ti dé church in here lẹ́rù tí ń bà mí chọ́ọ̀chì ń yòrò sí lójoojúmọ́ ah, ẹ wo ẹ̀rù ń bà mí o ṣé èsì pé ìjò lọ́wọ́ ná mi ò sì fẹ́. ó tọ́ ẹ ó tọ́ ẹ ah, ah. èmi ni mo lówó mi náà bó bá dẹ̀ ṣe wù mí ni màá ṣe náà wo arábìnrin mi ò fẹ́ kí o jẹ́ olùdènà fún iṣẹ́ Ọlọ́run ó gbọ́ tí mo sọ. So àwọn pásítọ̀ oníjìbìtì pọ̀ nínú ṣọ́ọ̀ṣì láyé lónìí bí wọ́n bá jàjà rí olówó kan nínú ṣọ́ọ̀ṣì wọn gbogbo wọn ti gbé bùkátà ìjọ wọn lé olówó náà lórí ni wọ́n mọ̀ san ó dàtún bí o kò dàtún bí ó jẹ́ mímọ́ o kò jẹ́ mímọ́ gbogbo èrò àti rí nǹkan gbà lọ́wọ́ wọn ni wọ́n mọ̀ san bí olówó ọ̀hún bá wá kọ̀ láti gbà lẹ́rọ̀ wọ́n fi ẹjọ́ olówó náà sun àwọn ìyá àgbà abatẹnijẹ́ àti àwọn ìyá sìkàsìkà. ó nǹkan mélòó tó ń ṣẹlẹ̀ yìí ẹ wo arákùnrin tó tún gbé ewúrẹ́ láàjẹ̀ tó tún lọ kí ló fi ewúrẹ́ ṣe. tọ́lání nìyẹn ó ń gbé lọ sí ṣọ́ọ̀ṣì rẹ̀ láti lọ sí láàyè. Ah! Jesus Christ sin ewúrẹ́ láàyè. bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta ló gbọ́dọ̀ ṣe ewúrẹ́ sí ẹ̀yìn ṣọ́ọ̀ṣì rẹ̀ nítorí kí èrò bá lè pọ̀ nínú ṣọ́ọ̀ṣì bí òkú ewúrẹ́ náà bá sì ti jẹrà iye ìdí tí ó bá jáde lára òkú ewúrẹ́ náà ó ní iye ọmọ ìjọ tí yóò dàkọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì rẹ̀ lóṣù mẹ́ta ohun tí ó wá burú jùlọ ni wípé gbogbo ẹni tó bá dàkọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì rẹ̀ ni yóò sọ ògo nù wọn ò mọ dẹ́kù nínú ìṣerere wọn ò mọ yòrò dànù wọn ò ní ṣe àṣìlè ṣàṣeyọrí mọ́ nǹkan bẹ kìlọ̀ fún wọn ní nkan kìlọ̀ fún wọn ní pfn adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ìpadàbọ̀ adákẹ́dájọ́ kò ní dá o fún gbogbo ẹlẹ́ṣẹ̀ pàápàá jùlọ fún gbogbo àwọn wòlíì èké tó kọ̀ tí ò ronú pìwàdà. <laughs> mo ti gbìyànjú gbìyànjú i have tried several times but kò ṣeé ṣe sà mo ti gbàwẹ̀ mo gbàdúrà mo tún gbàwẹ̀ àtàdúrà síbẹ̀ kò ṣeé ṣe sà ọlọ́run fún mi. Eh, gbadebo ìfidefọ kò lè kò lè rárá ìbùkún ní fọmọdọ náà tó fọgbọ́n ṣe ni ṣé ìwọ ṣàkíyèsí wípé gbogbo ènìyàn ló ní style ìfidefọ títí ẹ kóòdù ni bí èmi ní ìsìnkú ní títí yes. Rashida, Rashida, Grace Maria, Rashida, Rashida, Grace Maria, Rashida, Rashida, Grace Maria, Rashida, Rashida, Grace Maria, Rashida, Rashida, Grace Maria, Holy Spirit, Rashida, Rashida, Grace Maria. I don't understand. Mo ti kud ni se, Kóòdù ní sẹ́yìn. mo combine. Rashida, Grace Maria, Rashida, Grace Maria, Rashida, Rashida, Grace Maria, Rashida, Rashida, Grace Maria. Sir sísá yìí lè gan ó ti dùn jù ah! ó ti dùn jù ó lágbára jù. Ah! wo gbadebo tiẹ̀ gan lè dùn jù bẹ́ẹ̀ lọ. Ah! yé tí o bá fọgbọ́n ah ok ok ẹ jẹ́ kí n fún ọ ní fámúlà jẹ́ kí n fún ọ ok jẹ́ ṣe <clears throat> Holy Spirit. Ramata, Ramata, Bose Tayo, Ramata, Ramata, Bose Tayo, Ramata, Ramata, Bose Tayo, Ramata, Ramata, Bose Tayo, Ramata, Ramata, Bose Tayo, Holy Spirit! Uko magemeta nani? Ramata, Ramata, Image, Bose Tayo, Ramata, Ramata, Bose Tayo, Ramata, Ramata, Bose Tayo, Ramata, Ramata, Bose <laughs> Speak in Jesus' name! ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo ramuta oh so tí mo bá ti fẹ́ cast out demons all i have to say i cast you out in jesus name ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo ramuta ramuta bose tayo. Dega de leite, já. Ah. Pastor, báyìí kọ́ la jọ bẹ̀rẹ̀ o. Pastor, báwo la jọ bẹ̀rẹ̀ o? Sísàwárí ọkàn àwọn tó ti sáko lọ. Ìmúra ní ìwọ̀ntúnwọ̀nsì. Ìkóra ẹni ní ìjánu. Àìbá ayé rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sọ nǹkan tẹ́ ń sọ ni wípé mo <laughs> mi ò backslide mi ò backslide rárá stepping ìgbàgbọ́ ló ti change ìgbàgbọ́ ti step up ìgbàgbọ́ ti two up ìgbàgbọ́ tẹ ẹ̀mọ̀ tẹ́lẹ̀ kọ́ ni ìgbàgbọ́ tá a practice láyé òde òní nǹkan ti dùn ká máa rìn káàkiri bí elébi bí aláìníṣẹ́ bí àgbẹ̀ bí akúṣẹ̀ kọ́ ní ìgbàgbọ́ nǹkan ti dùn <laughs> ẹ step up ẹ kọ́ mọ́ ẹ kọ́ mọ́ ó o. bíbélì wípé àǹfààní kí ni ó jẹ́ fún ènìyàn. tó jèrè gbogbo ayé yìí kó wá kó wá pàdánù ẹ̀mí rẹ̀. pásítọ̀ mo fẹ́ kí ẹ wá ní báyìí ìwé mímọ́ wípé ọ̀nà kan ń bẹ tó dára lójú ènìyàn. ṣùgbọ́n òpin rẹ̀ ikú ni ẹ tó sọ nìyí. ṣé ẹ rí i mi ò ní láìkí ẹ̀ pé kẹ́ ẹ wá sílé mi kẹ́ ẹ máa bá mi sọ nonsense ah, ah. mo mọ̀ nǹkan tó ń bí ẹnu nítorí pé ìjọ rẹ ò dàgbà kwaya mi nìkan lásán lásán gan ó ju ìjọ rẹ lọ lẹ́ẹ̀mejì ìyẹn ní bí ẹnu and apart from that fact ni wípé ò rí àwọn èèyàn gidi láti wá sí church ẹ àwọn gbàǹdú ẹ̀yọ èèyàn ló rí tó wá sí church àwọn èèyàn gidi wá síbẹ̀ ìyẹn ní bí ẹnu progress mi. bọ́lá ń ṣe ń ràn mí ní lọ́wọ́ tí mò ń dàgbà àti gbogbo ẹ̀ ń lọ dáadáa ìyẹn ló ń bí ẹnu ọlọ́run ló fún mi nìkan tí mo ní. lọ́wọ́lọ́wọ́ báyìí ní kíákíá wàrà ń ṣe mo fẹ́ kó o dìde kó o níbi tó wà yẹ kó o jáde kó o lé ikún rẹ̀ ń jẹ́gẹ̀dẹ̀ ó ń rèdí ikún màpẹ́ tó dùn òun ló ń pa ni. Ah, jẹ́ kí n lajì wípé kí ajá dúró kẹ́kùn á dúró ká wá mú ìwé ẹ̀kún ká wá fi ilé ajá lọ́wọ́ ká wá wẹni tó máa tẹ̀ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. arábìnrin kan bẹ́ẹ̀ ń bì ọdún kẹẹ̀ẹ́dógún rèé tó ti wà nílé ọkọ ṣùgbọ́n ò lóyún o ò finú ṣoyún òde fẹ̀yìn gbọ́mọ kan ṣùgbọ́n mo fẹ́ sọ fún ẹlẹ́rìí wípé èyí gan ni ọjọ́ ìtúsílẹ̀ rẹ èyí gan ni ọjọ́ ìṣẹ́gun rẹ tí o bá lè jáde wá máa bọ̀ ń bí fifteen years ló ti wà ní ọkọ tí ò ronú ṣe tí ètè wa gbọ́ mi náà yẹ àwa máa ń fẹ́ wà specific ni àwa yìí ṣe wòlíì yẹ̀bùyẹ̀bù àwa yìí ṣe wòlíì tó kàn máa ń gẹ̀ẹ́sì àwọn òyìn gẹ̀ẹ́sì ń tiwa àwa máa ń sọ reality ni torí èmi àti Jésù Kristi báyà máa jọ máa ń jókòó ní àjọṣe meeting yóò lè máa sọ kọsílẹ̀ fún mi kí n tó wá sí program nígbà tí mò ń gbàdúrà lónìí Olúwa ń bá mi sọ wípé orúkọ obìnrin yẹ gbogbo wa sọ fún mi nígbà tá a jọ jókòó dáńsẹ meeting olúwa ní orúkọ rẹ̀ ní tinúọlá ọdún ayọ̀ tinúọlá ọdún ayọ̀ fòjáde kó bàbọ̀ ní kákẹ́ báyìí ó fòjáde kó bàbọ̀ hallelujah ọlọ́run tó ẹ sílẹ̀ bàbọ̀ bàbọ̀ praise God hallelujah holy spirit it is hallelujah it is hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ̀mí mímọ́ it is hallelujah it is hallelujah. ah ọmọ sí o orúkọ ọmọge ló kù tí àwọn wòlé èké fi ń fèlè fọ̀ rachel sadelia ni ẹran ìjẹ fún èṣù yìí fi ń fèlè fọ̀ adákẹ́dájọ́ ò ní pẹ́ dé láti dájọ́ tó gbóná. rachel sadelia rachel sadelia arákùnrin kan bẹ̀ ń bì ó pẹ́ tí orí ti ń fọ́ ẹ kékékékéké orí yẹn máa ń fọ́ ẹ gidigidi gan ó ti pẹ́ torí ìdí ń fọ́ ẹ tó bá dẹ̀ ń fẹ́ bá wá dàbí pé wọ́n fi hámà gbá ẹ lórí ni ǹjẹ́ o mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn ọ̀tá àyànmọ́ rẹ àwọn ẹni bí ayé rẹ ló ru pin sí agbárí rẹ pin tán kó sí orí rẹ tó hundred one hundred pins tán kó sórí rẹ tó o bá lè fò jáde báyìí níbi tó o jókòó sí èmi á gbàdúrà fún ẹ nǹkan tí tọ́tò lè ṣe agbára mi tí í ṣe agbára mi mímọ́ ní lórí pẹpẹ yóò ṣe pin náà fò jáde pẹ̀lú iná. tó yá wọ́n jáde pẹ̀lú iná yá máa jáde bọ̀ máa jáde bọ̀ máa jáde bọ̀ yes yes hallelujah hallelujah hallelujah hallelujah rètò sàlélíà rètò sàlélíà èmi mi máa ṣe ìyàrá yìí lọ́wọ́ nípa ìwọ jésù àgbà ọ̀la bí wọ́n bá Holy Spirit, Holy Spirit. àwọn píìnì wọ̀nyẹn wọ́n fò jáde kúrò lórí rẹ̀ pẹ̀lú agbára ìpè tọ́lọ́run gbélé mi lọ́wọ́. àmì jésù. ó yá ẹ̀yin píìnì ayé. tí o jẹ́ ká gbá nìyí gbá nù ó yẹ. èmi ò dájú ni ká ní pé mo jẹ́ wòlíì ẹ̀bùyẹ́bù kan ni ṣe rí pé bí arákùnrin ìbá ṣe gbé píìnì hundred pin sí agbárí títí ó fi kú nìyẹn ṣùgbọ́n ìpè mi tú sílẹ̀ praise the mélòó báyìí tí orí fọ́ burúkú yìí ti ń fọ́ ẹ tó yẹ pé a máa dàbí pé àwọn kápẹ́ntà ń gbá màmá ẹ lórí gbàgbogbo ó ti tó bí ìgbà òní. ó ti tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún mẹ́ẹ̀ẹ́dógún yóò ti tó bẹ́ẹ̀. ẹ̀yin ìjọba ní ẹgbẹ́ aleluya. wàhálà ọdún mẹ́ẹ̀ẹ́dógún lásìkò ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó kò rà lábẹ́ ìpè lábẹ́ ìpè nínà jẹ́ ti di ló máa gbádùn lọ́la ń jẹ. jésù ṣe o jésù ṣe o. ayé ò fẹ́ kó finú soyún wọn ò fẹ́ kó fẹ̀yìn gbọ́mọ pọ̀ wọ́n fẹ́ kó kú sínú ipò àgàn àgbọn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìpè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìpè tí ì ṣe pè yẹ̀bùyẹ̀bù lónìí gbogbo nǹkan tó wà ní ọmọ rẹ tó jẹ́ kó ronú sọnù fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún yóò bọ́ jáde. lórúkọ Jésù yá jáde jáde jáde. tẹ. ok ok ok hey ọṣà wọn kò di ọṣà ọṣà kan ọṣà kan ọṣà kan obìnrin obìnrin obìnrin obìnrin ọṣà obìnrin. ikùn mi oya bá bá fàjà ni bá fàjà ni. ọ pásítọ̀ pásítọ̀ pásítọ̀ ah o ti jábọ̀ o yéé pásítọ̀ pásítọ̀ ah. oya lọ́jú lọ́jú lọ́jú lọ́jú lọ́jú lọ́jú. madam bẹ̀rẹ̀ sí máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wàá fi inú sóyún wàá fẹ̀yìn gbọ́mọ ogun ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti ṣẹ́ gbogbo nǹkan tó wà nù rẹ tí ò jẹ́ kó lóyún yẹn ó ti jáde báyìí ó yá máa gbádùn jésù ló ń tiẹ̀ hallelujah chief usher jẹ́ kí àwọn ọ̀sẹ̀ wa clean bíi ká clean bíi ká continue pẹ̀lú service wa ká clean gbogbo gbogbo blood stain àti gbogbo nǹkan tẹ́sù disagbari wọ̀nyí ká clean ẹ̀dẹ́ kó gbé bàtà yẹn fóbìnrin yẹn hallelujah. bí abáyé dé ẹ wo bí abáyé dé ẹ wo bí abáyé dé o ẹ wò bí àbáyédé ẹ wò olùṣọ́ àgùntàn nínú ẹgbẹ́ awo ẹ wò bí àbáyédé àdúrà òdì lẹ́nu àṣẹ ọlọ́run. níbo ló kú yẹ wá ẹ ká lọ. Bàdá ẹ ṣẹ̀mí o. Mo sọ fún yín lẹ́ẹ̀dẹ́gbọ́n mo lọ pe bíṣọ́ọ̀bù wa mo ní ká dúró dè mí ṣé wọ́n ti tètè dé báyìí nísìn ẹ bá ti gbé ọmọ tó mọ́tòárì nìyẹn. ẹ wo Jim ti kú ó ti kú kò ní nípa waste time gbàdúrà àdúrà tá a gbàgbàgbà tí ó gbà nígbà tí wọ́n wà lórí àkéte àìsàn ṣé òní ó wàá gbà nígbà tí wọ́n kú tán ẹ wo ẹ wo àmì we should not deceive ourselves. pásítọ̀ tí mo pè kì í ṣe pásítọ̀ yẹ̀bùyẹ̀bù wọ́n wo wèrè kánsà ń pòórá fibroid mi tún pòórá ní aláìbọ́lá boyún ká tó ń bọ̀rọ̀ bọ́ sí diabetes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ ká ní sùúrù bó tilẹ̀ jẹ́ wípé anointing tó ọlọ́run fà wá ojú nǹkan tá ń sọ yẹn lọ. kékeré ni nǹkan tó ń sọ nínú nǹkan tí ọlọ́run ṣe nínú ìpè tiwa ṣùgbọ́n àbúrò fúnra wa lógo all glory be to jesus gétù <laughs> ló ń ṣiṣẹ́ um, eh, madam ọkọ yẹn máa dìde ń sìn ah. agbára àṣẹ ìgbélédùmarè ni ó yá ẹ bá mi gbé síbi ẹ bá mi gbé síbi ẹ bá mi gbé síbi agbára tó gbé jésù dìde yorùbáyé rẹ dìde ó yá agbára tó gbé jésù dìde yorùbáyé rẹ dìde agbára tó gbé jésù dìde yorùbáyé eh, rẹ dìde agbára tó gbé jésù dìde yorùbáyé rẹ dìde agbára tó gbé jésù dìde yorùbáyé rẹ dìde agbára tó gbé jésù dìde yorùbáyé rẹ dìde orúkọ jésù àmín agbára Kálífárì agbára ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀mí ikú láyé arákùnrin yìí nínú orúkọ jésù ó yá jáde agbára jésù yá ó yá jáde. alàgbára ní bàbá mo ní agbára jésù ó yá ó yá jáde lọ́dọ̀ mo ní yóò dìde nísinsìnyí Richard Adelia, Richard Adelia, Richard Adelia, Richard Adelia, Richard Adelia, Richard Adelia, Richard Adelia. Ọ̀yá fọ̀dí lé lórúkọ Jésù. Amen. Ah! Kí ló dé? Níbo ló dà? Ah, àti pé tatẹ̀ ń ta niyín. Ẹ̀yin ń sábọ̀ wá bọ́ lọ́dọ̀ tèmi. Ẹ̀yin ń sábọ̀ lọ́dọ̀ tèmi. Ta niyín? Òun tún béèrè orúkọ mi ni. Orúkọ mi ni ogun ìkáwọ́lé nífẹ̀ẹ́ sẹ̀jẹ̀lẹ̀ mo ṣetán láti wọnú ilé lónìí. èmi ọdẹ wọ̀lú jìgì ọdẹ tí wọlé tí gbogbo lé payí kékeré mo ti mú arákùnrin lọ kí ló dé tó tún fẹ́ fi dá ẹ̀mí ẹ̀ padà. èmi apaná ògo tó ń tà lọ́sẹ̀ gangan ah, mo mọ̀ pé ògo kọmíṣánná akílápá yóò tún tàn kódà lọ́dún márùn-ún sísìn yóò di gómìnà ilẹ̀ yìí ṣùgbọ́n jẹ́ sọ fún ọ iná ògo yìí ògo tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ògo yẹ kò lè tàn mọ́ o kí ló dé tẹ́ ẹ tó fẹ́ tán padà má dán wò. ẹ̀yin ṣìgìdì ayé ẹ̀yin ò mọ̀ ni pé gbogbo àwọn oṣó ayé àwọn àjẹ́ ayé àwọn ẹlẹ́bọ lóògùn ayé gbogbo àwọn ìyá pátápátá àtàwọn arúgbó gbogbo pátápátá ló wà lẹ́yìn mi o gbogbo ló ń tì mí lẹ́yìn wọ́n dẹ̀ ti fún mi lágbára wọ́n ti fún mi láṣẹ láti ṣẹ́gun kóhun tí wọ́n bá fẹ́ ṣẹ́gun ẹ mọ̀ mí ni èmi na èmi na èmi mà ná kó agbára fún un tí ayan bá dẹ̀ léèyàn lẹ́yìn yóò yan fandafanda bẹ́ẹ̀ níwájú adìrẹ mo ti ní àwọn èèyàn lẹ́yìn mo ti ní àwọn ayé lẹ́yìn dandan ni kí n ṣe nǹkan tí n bá fẹ́ ṣe ẹ gbọ́ mi o ẹ fúnra mi lọ́wọ́ ni o ẹ fi arákùnrin yìí ńlẹ̀ ẹ jẹ́ kí n jí kó tiẹ̀ lu ọdún kan ààbọ̀ kó tó di pé yóò padà kú ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n o ẹ jẹ́ n jí o ẹ jẹ́ kí n jí o rárá o tí kì í bá ṣe èèyàn tí mo ní jẹ èso igi irú rẹ sí wa ẹ̀fún bẹ́ẹ̀dì irú ayé ọlọ́ba wo ló ń jẹ ganan ó sì mọ̀ wípé a kì í ayé ká fún ọ ní agbára ọ̀hún ebi àwa yìí náà agbada ọba gbóná agbada ò lè fún èyí tó ṣe ọgbà lọ látọ̀dọ̀ yín ayé látọ̀dọ̀ yín tó bẹ́ẹ̀ ẹ̀yin ò mọ̀ ni ah, ah. ẹ̀ mọ̀ mí ni fún nǹkan tẹ́ ẹ ṣe yìí bó kàn ń wòye nínú tẹ́lẹ̀ ni fún pé fún nǹkan tẹ́ ẹ ṣe yìí ẹ parun òjijì nítorí náà ó yá mo pàṣẹ nítorí tí èèkan náà kan rẹ bá kún sáásá yóò gungi ọ̀gẹ̀dẹ̀ nítorí náà èèkan náà mi ni ọ̀pá àṣẹ mi yìí nítorí náà ẹ bẹ̀rẹ̀ sí lura ó yá ẹ máa lura yín ẹ máa lura yín ẹ máa lura yín ó ẹ. Eh. oya ẹ lọ oya oya àṣẹ ni àṣẹ ni àṣẹ ni àṣẹ ni àṣẹ ni àṣẹ ni àṣẹ ni. máa ṣe iṣẹ́ yìí máa jí dìde kò dẹ̀ sí nǹkan tí agbára kankan lè ṣe èmi ló sọ bẹ́ẹ̀. ẹ wo nǹkan tí mo sọ náà nìyẹn ẹ jẹ́ gbé wọn lọ sí mọ́ṣúárì àwọn ìṣẹ́ lórí àgbàdo àlàtẹ̀ ẹ jẹ́ gbé wọn lọ sí mọ́ṣúárì kó tó ga ẹja gbé wọn lọ sí mọ́ṣúárì. madam kò yẹ kẹ́ sọ nǹkan tẹ́ sọ kò yẹ kẹ́ sọ bẹ́ẹ̀ agbára jésù ju gbogbo yẹn lọ ọkọ yín máa fòdìdé nsìn mo ní yóò fòdìdé nsìn àmín anointing wa ó ti jí ọ̀pọ̀lọpọ̀ òkú dìde yóò jẹ́ ilé náà dìde àmín ó yá lórúkọ jésù ejasadiliya ejasadiliya holy spirit holy spirit jáde lọ́dún ká jésù. Olúwa ṣe é! Olúwa ṣe é! Bless! Bless! hallelujah. Yes. Yes, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Ẹ wo, wọ́n ṣọ́ àdìjà fẹ́ máa gbé yín lọ. Ni ènìyàn Ọlọ́run yìí ló bá dé ló bá gbàdúrà fún yín. Jésù ló ó sì jí mi dìde. èmi kọ́ ló ṣe. láì ṣe jésù. jésù ló ṣe é jésù ni agbára. ayé rẹ ti dáa. hallelujah. gbogbo ayé ló máa gbọ́. wọ́n máa gbọ́ ní aso rock. pírẹ́sidẹ́ǹtì máa gbọ́. àkọ́kọ́ màá fún ọ ní fifty million naira check. praise the lord. Praise Praise the the Lord. Lord. Praise the Lord. Praise the Lord màá wó chọ́ọ̀chì rẹ ẹ wò bẹ́ẹ̀ ni màá wá kọ́ cathedral of international standard fún ẹ. cathedral tìrì cathedral cathedral cathedral cathedral. tó wá gbọ́ o. láti àkókò yìí lọ àtẹ̀mí àtàwọn ọ̀rẹ́ mi tó rí jàjẹ́ ju jù mí lọ yàtọ̀ sí hmm. àtàwọn club members mi. Hmm a ó darapọ̀ mọ́ ìjọ rẹ. halelo halelo halelo haleluya haleluya haleluya haleluya alelo alelo aleluya jésù ni ah! Ah! madam ẹ lọ fún ọ ní the best food mu ogun tíṣẹ. wọ́n ní ẹ fún oúnjẹ tó dáa jù. wọ́n lọ gbọ́ dádì ah, inú mi dùn. jòǹbọ́ lọ́wọ́ mi má jòǹbọ́ lọ́wọ́ mi o ilé mi ọ̀run. Dickens ẹ̀sán gbogbo pé o jẹ́ kan pàtàkì nínú àwọn Dickens tó wà ní church Adékúnlé mo gbọ́ pé you are one of the loyal disciples mo gbọ́ dáadáa wípé Mùtàríkì gangan ló jẹ́ ṣé bẹ́ẹ̀ ni ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni dájú bẹ́ẹ̀ ni bó de gbogbo òun fi gbogbo ara akitiyan ṣiṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo bó ṣe ń gbìyànjú tó yìí tó ń ṣe dáadáa tó gbogbo ara ṣe wọn ní adékúnlé ò máa kakún un kódà wọn ní adékúnlé ò tẹ̀ fún ẹ ní ọ̀wọ̀ bí ọmọ ọ̀dọ̀ gan ṣe ń lù ọ́ wọ́n nígbà tí pastor dada eh, the former assistant general overseer church yìí ministry yìí wọ́n nígbà tó ṣaláìsí lọ́jọ́sí ní last year wọ́n ní pé gbogbo èrò àwọn èèyàn ni pé ìwọ gangan ni wàá di the new assistant general overseer in fact ìwọ gan fúnra rẹ ìwọ nǹkan tó expect ni pé ìwọ ló máa di the new assistant general overseer wọ́n nígbà tí Adékúnlé máa ṣe announcement ó ya gbogbo yẹn lẹ́nu nígbà tí Adékúnlé lọ fi pásítọ̀ Kọ́lá tí ò tiẹ̀ ní fàmìlóyàn kò ní anointing kò ní agbára kò ní popularity tó ẹ wà lọ fà kalẹ̀ as the new assistant general of nǹkan tí a kọ́ ni. Ah! bó ṣe rí náà lẹ́sọ̀ bó ṣe rí náà ah! ó dùn mí dùn mí gan hmm. Adékúnlé àní ìbáṣọ Adékúnlé ó fi owó náà gbà mí jù gbogbo ìkóró ohun tó sì ṣe nígbà yẹn ń bẹ lọ́kàn mi dì sí i. <sighs> mo rò pé tí n bá pèsè ẹ ní sí sálárì kí n máa san seventy seventy thousand fún ẹ lóṣooṣù nǹkan. orí mi dàrú. kékeré iṣẹ́ kékeré iṣẹ́ kékeré kẹ́ ẹ má jọ jẹ́sẹ́ ẹ̀jẹ̀ kọjẹsẹ́ ńlá. kiri àlọ́ tí yóò di ní ẹ̀sà. torí àlọ́ tí ọ̀ ẹ̀yẹ wà bá mi kán díẹ̀díẹ̀ sórí chia Adékúnlé àtìyàwó rẹ̀ nínú ṣọ́ọ̀ṣì chia tó nínú ṣọ́ọ̀ṣì gangan àga nínú ṣọ́ọ̀ṣì gangan wà bá mi kán díẹ̀díẹ̀ sórí ìyẹn náà lè wá pè ẹni tí mo bá ti kàn sí tán ké tó ló kù. ló bá tán kò sí kankan mímọ́. dájú lọ́sàn-án ní ìgbìn àmì màá sí ìbá ọ̀sán tàbí alẹ́ òní tí tí ọ̀bá jọ́sìn yóò sì jẹ́ alẹ́ òní màá kàn sí. lálẹ́ ah, ọ̀run ṣúre fún ẹ. àmì ọ̀run gbà ẹ́ lá àmì ọ̀run bú ẹ sí. àmì inú rẹ̀ á dùn àmì ayọ̀ rẹ̀ á dùn. àmì ìyàwó ojú òkun lé ò jẹ́ ní apá ẹni akágùntàn sọ àṣé ìkòkò ni gbogbo inú òkùnkùn tá a fà sí mọ́lẹ̀ adákẹ́dájọ́ ń wọ́ adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ìwọ fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde ìwà fòkùnkùn mọ́jú ṣiṣẹ́ ibi bẹ́nìyàn ò rí ọ adákẹ́dájọ́ ń wọ́ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ lọ́jọ́ kan adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ìmọ̀lẹ̀ àmọ́ àmọ́ ò lọ́jọ́ kan ìwọ ikọ̀ olúwa nítorí owó dálẹ̀ má jẹ̀mú nítorí ọ̀rọ̀ ayé kò kẹ̀yìn sọlọ́run ọjọ́ olúwa ń bọ̀ alẹ́ bí olè lóru adákẹ́dájọ́ ń bọ̀. ẹ kúrò lẹ́wọ̀n. Ah, ẹ kúrò lẹ́wọ̀n ẹ kúrò lẹ́wọ̀n. yẹ́sùn. tó sì yọnu ari yín. Hmm, kò sí yọnu wọn. Ah, ẹ ti ń lọ sí ṣọ́ọ̀ṣì yẹn o. Hmm, mo dẹ̀ ní mẹ́sàgì kan fún yín mà. Okay, mo ń gbọ́ yín broda yìí. dáàdi ńkọ́. ẹ àti àná ni wọ́n ti lọ sí orí òkè fún retreat olojo meta. ìyá. lànà dẹ̀ máa dé. that is good nǹkan tí mo wá fún gan-an ò nìyẹn ẹ̀mí ọlọ́run fi ń yé mi wípé ó kọ sí mi pé kí n wá sọ fún yín pé kẹ́ ẹ mọ̀ wá sí chọ́ọ̀chì láti wá wa jọ́sìn fún ìsìn ìrọ̀lẹ́ yìí wípé kẹ́ ẹ lọ bá dádì ní orí Okay kẹ́ ẹ lọ bá wọn kódà kìí ṣe nǹkan téèyàn lè pẹ́ sí rárá ní kíá ní wàràǹsísà ní pé kẹ́ ẹ lọ bá wọn. ìjáfara léwu mọ́. òótọ́ mà ní dádì mà ní kí n ká lọ sórí òkè èmi ni mo mà kọ́ tí mi ì lọ mi ò lọ sórí òkè jàre. ẹ ẹ dá mi ló mọ̀. ẹ wo bùrọ̀dá yọ mi ò ní ọlọ́run kò lè bá yín sọ̀rọ̀ o ṣùgbọ́n ọlọ́run kọ́ ló sọ eléyìí ẹ fi ìpè ẹ̀kàn lè máa sọ̀rọ̀ sí mi bó ṣe wù yín ẹ ẹ gbọ́ o bí èṣù fẹ́ bí èṣù kọ̀ ní orúkọ jésù àjọ máa ṣèsìn alẹ́ yìí ni. mami mo fi tító bí ọlọ́run bẹ̀ yín mo fi ọlọ́run ọ̀run mo fi bẹ̀ yín ẹ má lọ sí church ìgbọràn ọ̀sán ìjọ ẹbọ lọ́mọ o ìfetísílẹ̀ ọ̀sán ju ọ̀rá àgbò lọ mami ẹ má lọ sí church broda ayọ̀ ṣe ẹ̀gbọ́n tí mo sọ sá bí ọlọ́run ṣe ń bẹ láàyè tí ẹ̀mí ẹ̀dẹ́ wà ní orúkọ jésù àjọ máa ṣèṣin alẹ́ ìní tẹ́ ẹ bá ṣe tán ọmọ máa pa géètì dé fún mi. ìgbéraga ní ṣáájú ìparun agídí ọkàn ní ṣáájú ìṣubú. ṣùgbọ́n torí àdúrà tí ọkọ rẹ̀ ń gbà àti ìdúróṣinṣin ọkọ rẹ̀ kò mọ̀ yẹ kí àgbà kí ọmọbìnrin yìí kó wọnú ìjó tí àga ti gbà bọ̀dẹ̀. kò ní dá a wá nǹkan ṣe sí i. a ti rán mi láti bà iṣẹ́ àwọn ẹni bíi jẹ́ lórí pásítọ̀ Adékúnlé àti ìdílé rẹ̀. pásítọ̀ Adékúnlé dandan ni kò fi lù lónìí dandan ni kí ìwọ àtìyàwó rẹ forí jálẹ̀ agbọ́n o ò ní kú ṣùgbọ́n wàá rùn wàá sì rùn pa dandan ni kí ìwọ àti ìyàwó rẹ fi àìsàn lùgbà kété tí ìwọ àti ìyàwó rẹ bá ti jókòó sórí àga ní ṣọ́ọ̀ṣì yín dandan ni káìsàn burúkú kó gbé yín wọ̀ àìsàn burúkú yìí ò ní jẹ́ kó ráyè ṣiṣẹ́ ọlọ́run mọ́. <laughs> àìsàn lè ó fi lùgbà. lórúkọ jésù gbogbo agbára èṣù ètí olúbí lórí ìjọ mi lórí ìdílé mi lórí ayé mi lórúkọ jésù olúwa ọyá ẹgbẹ́ wa mẹ́ mo gbàdúrà lórúkọ jésù ètí ọ̀tá lórí ìdílé. so ọmọ mi ń bẹ́tà kẹtìtì lọ yanjú ọ̀rọ̀ náà ẹ má ti jókòó. dandan ni kó jókòó sórí àga tó ti gbà wọlé yẹn. ẹ tètè lọ yanjú ọ̀rọ̀ náà. wàhálà tolú àti talẹ ó ti pọ̀ jù ní chọ́ọ̀chì yìí ẹ́. tí dáàdì bá dé wọn máa yanjú ẹ ah, ah, kí ló dé ṣe àwọn nìkan ni nínú chọ́ọ̀chì yìí òní tolú àti talẹ ọ̀la tolú àti talẹ dáàdì máa yanjú ẹ tí a bá dé sórí bí mo ṣe wà yìí ó ti rẹ̀ mí gan jẹ́ ìjókòó jáde. mami mami ẹ má jókòó lórí àga yẹn ẹ má jókòó lórí àga yẹn ẹ má jókòó lórí àga yẹn mami mami. irú àtúnṣe kò gan lélẹ̀. kí ló dé tó gbàgà tí mo fẹ́ fi jókòó. kò rí bẹ́ẹ̀ ẹ̀mí ọlọ́run ló sọ fún mi pé kẹ́hìn mọ́ ìjókòó lórí àga yìí ó ti gbàbọ̀dè. dayọ̀ lẹ́nu ẹ̀ àga gbàbọ̀dè àbí wọ́n gan ló gbàbọ̀dè ó jọra ẹ lójú gan o ó jọra ẹ lójú gan nígbà mo wá dalárí fi báyìí kémi má fàgà tí mo fi jókòó jókòó. ẹ mọ̀ bínú o ẹ jókòó lórí ilé ìmọ̀ràn àga náà sálàgà ń jẹ́ ẹ gbà wọn tiẹ̀ wá ní ilé ìtìgbàbọ̀dé ẹ jókòó ẹ mọ̀ bínú mọ́ mi ẹ jókòó lórí ilé náà ẹ sì wàá mọ̀ wò ó kò sí ẹni tọ́nà ò lè lò. kò sẹ́ni tọ́nà ò lè lò ni kí n má fi àga tẹ́mi fi jókòó kí n má fi jókòó. ẹ má bínú máa mi. igbó mo da lárí fi inú chọ́ọ̀chì báyìí. ẹ jókòó mi lè nù. kò jọ rárá kí n má fi kí ni jókòó mọ ẹ ẹ mà gbà mí. igbó ni mo wá da lárí fi báyìí. Ah! mọ́mí ẹ má bínú. Ah! gbogbo bẹ́ẹ̀ ń ṣe ń ṣe. ni mò ń rí ibi tí mo dúró sí mẹ́. ẹ ń gbọ́. wọ́n rí i. pẹ́ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ah! aláìjáni you are very stupid ẹ mọ̀ bàjẹ́ o. ẹni ọwọ́ mi ní bẹ́ẹ̀. olúwa ló ẹ bá fẹ́ sọ mẹ́mì dídá òwúyọ ẹ fẹ́ sọ wọ́n di dáadáa inú chọ́ọ̀chì you are very stupid. mọ́mí náà ẹ̀yin náà kéèmì mọ́ jókòó sórí àga tí mo fi jókòó àbí ẹ ẹ wá gbà mí ni ẹ wá gbà mí. ṣé wọ́n ní mọ́ wá ní kí mọ́ jókòó sórí àga tí mo fi jókòó mi mo mọ̀ pọ́ mọ̀ rí nǹkan nù chọ́ọ̀chì. ẹ dáa fún yín. àbíjá ẹ má jókòó lórí àga yìí o yóò mọ̀ dáa fún mi. mọ́mí ẹ jókòó jáde. wọ́n á ní kẹ́mi mọ́ fa àgàtì tí mo fi ń jókòó tó já pé náà ni mo fi ń jókòó láti jọ kẹ́mi mọ́ fi jókòó. àrífín ẹ pọ̀ o. ẹ jókòó jáde ẹ jókòó mọ́mí ẹ jókòó. ẹ jókòó lórí àgbà yìí o. ẹ jókòó lórí àgbà yìí kánjú títí ká fi ẹ̀yìn ẹsẹ̀ kan bíṣọ́ọ̀bù ó ti kánjú titi ó sì ti fi ẹ̀yìn ẹsẹ̀ kan bíṣọ́ọ̀bù kò mọ̀ yìí pé aṣọ rẹ̀ ti ní aró káṣọ káṣọ bíṣọ́ọ̀bù ó sì ti kó aṣọ yèrèbí bíṣọ́ọ̀bù gbójú gbóyà gbẹ́nu láti gbẹ́ ọlọ́tútù tí mo ń jẹ ní ọwọ́ mi bí n kò bá kókè gbọ́ tiẹ̀ tipátipá ní alákọ̀rí rẹ̀ ló fẹ́ fàjà mọ́ mi lẹ́nu bí mo ṣe yá a pọ̀ sí lẹ́nu kó mọ́ bàa fa ètè mi já. Ha! Mo wí wí. ṣé ò farahàn ni ẹ̀fún lélẹ́yìí àbẹ́ẹ̀dì wọ́n kúkú sọ fún alákọ̀rí rẹ̀ níṣẹ́ ló fi àkékọ́rí. ẹ wo iṣẹ́ yìí gbọ́dọ̀ di ṣíṣe ni. kí ló dé tó fún yọmi lẹ́nu tó o fẹ́ kí n tú ọmọ yìí sílẹ̀ ọmọ kékeré yìí kí ló dé. iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ tí o gbọ́dọ̀ ṣe ẹran rẹ̀ ni mò ń jẹ lọ́wọ́lọ́wọ́ rọ̀ wo mi. Ah, o èyí tó ohun tí odó bá dé kò tó gbọ́dọ̀ ríta mọ́ ẹnìkéè gbàkàtà lọ́wọ́ akitì a kì í gbalẹ̀ bàbá ẹni lọ́wọ́ ẹni èmi ti jẹ èyí ó sì ti di àjẹgbé. ó yà pọ̀ pa. ọba tèmi jẹ ọba tèmi jẹ màá tú sílẹ̀ màá tú sílẹ̀ màá tú sílẹ̀ màá tú sílẹ̀ màá tú sílẹ̀. bí mo ṣe já apẹ̀rẹ̀ tí mò ń jẹ sílẹ̀ nu o tí mo fi iná pọ èyí tí mò ń jẹ. ọkùnrin fẹ́ fi mí sẹ̀ sí i kí ni ká wá ṣe báyìí ìsíwò ìkòrògbó ohun tí a bá jìjọ wù báyìí gígùn ní igun ló jẹ́ ń sáré tètè wá sí ọ̀dọ̀ yín pé kájọ fi ìmọ̀ sọ́ọ̀kan bí a ó bá ti ṣe. ìdájọ́ àti ìjìyà ni fún un yóò wá mọ̀ wípé eyín òun mú jọ̀bẹ lọ. ẹ jẹ́ ká pè é ká fún un lóúnjẹ ẹ̀kọ́jọ́ àwọn àbájẹ́. ọ̀dàrẹ̀wájú o. Alárewájú Alárewájú. kí ló dé èwo ní pé pàjáwìrì. láàdì láàdì lóru yìí kí ló dé. ọlá ọmọdé rẹ ti dárí sapá ó sì di dandan kápá pa á ọmọdé rẹ ti dárí sun ìrókò ó di dandan kí ìrókò ó kò ó ọmọdé rẹ ti dáná sáwúrú o ó di dandan kárùkù rẹ wálé látòkò. ṣé èmi wá ní ẹ̀yin kíní rédèrèdè rídìrìndín rádaràdà wọ̀nyí ń pera yín pọ̀ wá fẹ́ bájà ẹ wá pọ̀ tó ó yẹ kẹ́ ẹ wárú yín mẹ́wàá wá ni kẹ́ ẹ fi lè bá mi jà kí ni mo ní ṣe pẹ̀lú yín kí ni mo ní ṣe pẹ̀lú yín kí ni apárí ní ṣe pẹ̀lú wẹ̀jámà mo lè fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àrò mẹ́ta ò dọ́bẹ̀ nù rí igi dábàá dẹ̀ gẹlulẹ̀ rẹ ó ti balẹ̀ mulẹ̀ kí lẹ̀ ṣe gidọ̀ ni ẹ sọ́ra yín o ẹ bá fẹ́ gbá paṣán. gbọ́nà ta ló fi aṣọ sí ọrùn rẹ ẹgbàá àgbèjà akíríboto kò lè tún ti akíríboto ṣe kékeré ni ẹ̀yin awọ tulẹ̀tulẹ̀ ni awọ àmọ̀tẹ́kùn fagididari ni ìwọ àgbàrere àdìgbòlùjà ní gba omi rè dànù. ó dáa náà ó dà yìí pé ó yẹ kẹ́ ẹ lọ wá mẹ́wàá yín kúnra ni kẹtù ọba mi jà bọ́ ṣùgbọ́n pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yìí ẹ gba ọ̀pá ayé ẹ gba ọ̀pá mi sórí. padà àrò mẹ́ta ti dúró báyìí a sì fẹ́ bọ̀ ọjà gidigidi ni. ẹ ò yá. kí ló ṣe yín tẹ́ ò dá ara yín mọ̀ ẹgbọ́n náà kí ni ìyàtọ̀ láàrin ẹ̀yin àjẹ́ òde àti ìwọ àjẹnu ṣọ́ọ̀ṣì ṣe bí èmi yìí òun ni bàbá ẹ̀yin méjèèjì. bẹ́ẹ̀ ni olúwa mi. agbára tá a fún yín láti fi bá àwọn kìrìsìtẹ́nì jà òun náà lè fi wá ń bá ara yín jà. ẹ wò ó àṣírí ohun tó ṣe okùnfà ìjà tẹ́yìn méjèèjì tẹ́ ń bá ara yín jà ọmọ ọlọ́run tó dángájíá òun ló ń fi àdúrà tó fi ń ṣe okùnfà ìjà yín ọmọ ọlọ́run yìí òun ló ń fi àdúrà dojú ìjà kọ yín láti bà ìpìlẹ̀ yín jẹ́ a kọ wípé tí olúwa nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀ ọlọ́run mo gbàdúrà lórúkọ jésù. adékúnlé ìwọ tún ni. àdúrà arákùnrin yìí ó ń ṣiṣẹ́ agbára lórí yín o bí ó tilẹ̀ jẹ́ pé ìwọ ó ti ta ìyàwó rẹ̀ lọ́fà àìsàn nílé lọ́wọ́lọ́wọ́ síbẹ̀ òun kò mọ nǹkan kan. adékúnlé ó ṣe èyí tán wo ìyàwó rẹ kò ní gbádùn á jọ ọ́ níyà wàá ṣọ̀fọ̀ wo wàá kórìíra iṣẹ́ ìránṣẹ́ rẹ ṣíṣe ṣíṣe ni tìlákọ̀ ṣe. practically speaking n ò lè lójú ọjọ́ mẹ́ta lọ mọ́ láyé á ah, bẹ́tà kí ẹ máa gbé wọn lọ sílé fún àdúrà ó ṣeé ṣe kí ọlọ́run kó gbàdúrà yín lórí wọn. mo máa polúdáǹdè mi bẹ́ẹ̀ láyé ó ń bẹ́ẹ̀ láyé ó ń bẹ́ẹ̀ láyé mọ olùdáǹdè mi bẹ́ láyé ó ń bẹ́ láyé síbẹ̀ agbára ọlọ́run gbà ní agbára ọlọ́run gbà ní ó ń gbà mí là agbára ọlọ́run gbà ní agbára mi gbé wọn lọ sílé níbi tó máa wà ẹ sì ló gbọ́ ọlọ́run. yàtọ̀ sí fifty thousand tí wọ́n fi sára ní dé mo fẹ́ kí ìwọ náà gba ilé ìkó fún àwọn elders ìjọ rẹ̀ ó dẹ̀ pé òní méjìlá two hundred and forty thousand naira ló wà níbí kó o pín fún ẹnì kọ̀ọ̀kan ní twenty twenty thousand naira ìyàjẹ́ kan nífẹ̀ẹ́ rẹ ìyàjẹ́ kan máa gbọ́dọ̀ ṣe lẹ́nu and at last àwọn rí pé ẹni tó bá jẹ dòdò kò lè sòdodo mọ́ ẹni tó bá jẹ dòdò kò lè sòdodo mọ́ ìyàwó. <laughs> Ah! Dickens is so ẹ ṣí gan-an ni ẹ kú náwó sí wa in fact àmọ́ lóore àmọ́ lóore <laughs> kò tọ́ pẹ́ ẹ̀dínkì náà ti sá. ẹ wo ọlọ́run kan gbé àwa kalẹ̀ láti máa ṣe àwọn èèyàn lóore ni mi ìbá wa tún ṣe jù báyìí lọ tí kì bá ṣe ti olórí kankan bá sọ wa ààyè òun àti ìyàwó rẹ̀ ló ṣòfò kalẹ̀. ẹ wo ìwà rẹ̀ ti sú wa ṣé ò nìkan ni ìwàásù líle líle líle bí èpè bí èbú a máa wípé tó ò bá fayé rẹ fún Jésù wàá parẹ́ sínú iná láìsí àtúnṣe tí wọ́n ti lè jùjọ kí bàbá rẹ̀ tó dáyé làwa ti gba Jésù kí ló tún kù kò tilẹ̀ mọ̀ wọn ara rẹ̀ ṣé bó bá wà ní ìlú yìí ni. ohun tó bá ti sọ fóun máa ṣe òun náà ló máa ṣe kò tilẹ̀ fi ti àwọn àgbà ṣe èé ti ṣe é. kókó wá ni pé. ẹ̀sùn wo gan-an lákàsí lẹ́sẹ̀ tá a bá tiẹ̀ fẹ́ kíjọba wálé lọ. aláwẹ̀ wa ní kò fẹ́ràn owó kò fẹ́ràn obìnrin a sì máa ṣèbẹ̀wò níwọ̀n agbára rẹ̀ ẹ má tún já gbàgbé pé àwọn kan lára wa gan-an wọn a máa gbè lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ ni wọ́n fẹ́ràn rẹ̀ kí láwàá kó ṣe gan-an. àwọn alàgbàjọ ló ń dìtẹ̀ olùṣọ́ àgùntàn wọn yìí nítorí ìjẹkújẹ ẹ ti gbàgbé àtúbọ̀tán ẹ̀ẹ́dẹ̀ rántí àtúbọ̀tán ẹ ti gbàgbé ìfẹ́ tẹ́ ẹ ní sí pásọ̀ yìí tẹ́lẹ̀ ìfẹ́ àkọ́kọ́ nígbà ò ṣẹ̀ṣẹ̀ dé àsìfẹ́ àdàbà lẹ ti ẹ̀ ní ìfẹ́ yẹlé kọ́ lẹni sí ṣùgbọ́n dá mi lójú pé ọlọ́run yóò kó pásítọ̀ Adékúnlé yọ gẹ́gẹ́ bó ti kó Daniel yọ nínú ihò kìnìún kàkà kọ́mọ lórí ó jèsè kòtò mọ̀nàmọ́ná ó ṣiṣẹ́ ìmọ̀lẹ́ gbogbo ète tẹ́ ẹ lè hun gbogbo ìmọ̀kímọ̀ tẹ́ ẹ lè mọ̀ lórí pásítọ̀ yìí lórúkọ Jésù kò máa jẹ́ lásán. ẹ ń wọra yín lójú ni kí ló dé tá ẹ ń wọra yín lójú tí a bá rí ẹ̀sùn kankan tá a lè wé mọ́ lọ́wọ́ tàbí ká wọ ohun kankan ká lọ́ mọ́ lọ́rùn ẹ jẹ́ ká wá ẹ̀sìn kan gbòógì. ká lẹ́sẹ̀. <laughs> èyí ó mọ̀ sí tó dá o àbí kí lè rí sí. ọ̀dà bẹ́ẹ̀. torí ohun tó wà tèmi ò tó. màá wà á fi gọ̀gọ̀. ẹ máa ń fi kí. ọ̀rọ̀ mi yẹn tẹ́ bàbí gàgà. ọ̀rọ̀ mi yẹn tẹ́ bàbí gàgà. ọ̀rọ̀ mi yẹn tẹ́ bàbí gàgà. bíkí bíkí. ìdájá sàánú rẹ wọn níyàwó yìí ní pẹ́ kú ó pẹ́ jù lọ́la ni obìnrin náà yóò kú bí mo ti gbọ́ ẹ jẹ́ ká jọ sìnkú ìyàwó rẹ̀ náà ká tó lè dànù kí ìbànújẹ́ ńlá kó wá lè ṣubú láyọ̀ rẹ̀ lójijì. Nalami yìí tẹ́, màá fi gàngàn bá. Nalami yìí tẹ́, màá fi gàngàn bá. Bàbá ní orúkọ Jésù, a kọ́ wípé àyà yọ̀pọ̀ àwọn àlejò, wọ́n sì fi ìbẹ̀rù ojú sájáde níbi kọ́lọ́fín wa tọ́ba ibẹ̀ gbogbo òwú ẹ̀ ní àìsàn nínú àgọ́ ìlórúkọ jésù olúwa tí ọ jáde. akọ wípé ẹbí orí sókè ẹ̀yin ẹnu ọ̀nà kásìgbé sókè ẹ̀yin lẹ̀kọ́ ayérayé kọ́ gbogbo kọ́ wọlé wa ta lọ gbogbo yìí olúwa tó le tọ́ lágbára olúwa tó le ní ogun ẹgbẹ́ orí sókè kásìgbé sókè ẹ̀yin ọ̀nà àníkágbé sókè ẹ̀yin lẹ̀kọ́ ayérayé kọ́ bá ògbó kọ́ wọlé ta lọ gbogbo yìí olúwa ọlọ́run àwọn ogun onú àlọ́bọ̀ ògo ẹ̀mẹ́mẹ́mọ́ yá gba ìṣàkóso. yàtọ̀ àgbọ̀ yìí lórúkọ jésù ẹ̀sọ́ ìpàyé náà ẹ múra sí àdúrà yìí dáadáa it will be a miracle tí mọ́mí bá fi lè di ọ̀la. ní orúkọ jésù ìyàwó mi yóò ju ọ̀la lọ mi ò ní gbé aya mi sí mi ò sì ní mi ò ní pàdánù ìyàwó mi ní orúkọ jésù bí olúwa sí mi tí ẹ̀mí rẹ̀ ń bẹ ọlọ́run àwọn ìyàwó wọlé ó gbàdúrà fún agbára tí wọ́n lè sá lórúkọ jésù kò gbọ́nú àgọ́ yìí lọ kò gbọ́nú àgọ́ yìí lọ. ẹ pa àwọn àlejò. I'm Sergeant accusing. he is not an accused he is a pastor. pastor gidi lẹ mọ̀ sí but ní last week wọ́n pè mí pé iṣẹ́ rẹ̀ sí àwọn kò dàgbà àwọn ò sì lówó lọ́wọ́ wọ́n ní kí n bá wọn gbé cocaine oògùn olóró lọ sí òkè Italy to be specific. mi o mọ̀ rí dókítà ẹ̀wò mi rẹ ni mi ò mẹ́rí gbogbo ti mẹ́. pásítọ̀ ẹ má parọ́ mọ́. ní airport ni wọ́n ti mú ọwọ́ dẹ̀ ti tẹ̀ ó ní pé ká ṣe òun jẹ́jẹ́ so therefore pásítọ̀ you are under arrest. olúwa ayé òní rẹ́yìn wa ayé òní rẹ́yìn wa jésù olúwa ó mà ṣe o lórí mi ló ṣe jìyà jésù olúwa ó máa ṣe o torí mi ló ṣe jìyà. dadi mami dadi ṣọlá fún sílẹ̀ lọ́dẹ. jésù olúwa ó máa ṣe o torí mi ló ṣe jìyà ikú oró tí n bá kú iye ẹ̀ṣẹ̀ tí n bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ jésù olúwa ó ṣe o torí yìí ló ṣe jìyà ikú òfò tí ah, sọ́kù nínú ẹsẹ̀ tí mo bá ṣe gbogbo rẹ̀ ló ti kó mi dé ṣiṣẹ́ fọlúwa tàdánù tán rí lè mọ́kàn gbọ̀gbẹ́ bátẹkùn bá dópin yóò kí wa kú àbọ̀ àwọn fàyọ padà rúyìn tí wọlé. irú làásìgbò burúkú rèé màmá ò lè lójú ọ̀la lọ láyé mọ́ kó tó kú wọ́n tún wá mú ọkọ rẹ̀ pásítọ̀ lọ lójijì ó mà ṣe o. pásítọ̀ ọ̀yá bí yàn án. mo sọ fún yín pé tẹ̀ bá kọ pé màá kọ wọlé, a ò fàyọ padà. Rúyì tí wọlé, rúyì tí wọlé. Rúyì ti wọlé. Oh. Rúyì ti wọlé. Aṣọ ah. ah. ah. move, move, move. Ọlọ́run ṣe o. Ó ní ṣé kọ́ wí inú kí Yeah. ní máa ń wà ẹ̀yẹ òun. Inú kí ọ̀dà ní ọmọ ọ̀sẹ̀ máa gbé fún mi. Ah! ẹ sí i. mo ní mi ò lé ní kankan lé mi kò sí kankan lé mi àbí ọ̀ràn tí ìmọ̀wọ́ mẹsẹ̀ ọlọ́run mọ̀sánú mi ṣebí náà ni ọgọlọpàá ibi ilẹ̀ yìí náà ti rí kò sí kankan. so ó parọ́ mọ́ wọn ni. parọ́. àwọn ìjọba ètò. màá dẹ̀ dín pẹ̀lú ẹ̀. níwádà. mo bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. òun ah! wádà irọ́ ló ń pa ìparọ́ ò ń parọ́ nínú a. ẹ kò gbogbo wọn ló lè wà lẹ́sìn kò ẹ̀yà mú ẹ jẹ́ bí iná níbo. ó ń dáná. ó ní ẹ bá fún a bá tún wọlé wọn dáadáa yóò kúkú. jésù bolójú rẹ wà. jésù bolójú ọlọ́run ṣàánú mi. sí o ayé ti dorí kodò ìgbẹ̀wọ́ ti di kábọ́dù èyí ṣe tí ìgbẹ̀wọ́ fẹ́ dà báyìí ná ṣùgbọ́n kínní kan dá mi lójú wípé ẹ̀sà ké lórí gbogbo àwọn wòlíì èké àti àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo àti àwọn ẹlẹ́sẹ̀ gbogbo pásítọ̀. ògo ọlọ́pàá. ó nìyí náà. ògo ọlọ́pàá mọ kẹ̀kẹ́ ń parẹ́. ok ok listen. no. ilé tara wa. èmi mo ní. ẹ̀yin lẹ́rìn fan. definitely ẹ̀yin lẹ́rìn ẹ̀yin lẹ́rìn mi. pásítọ̀ ọmọlójú rẹ wà. tó ìmọ̀ kẹ̀kẹ́ ń parẹ́. Eh, kí ló sọ délé ṣe kíni délé kú délé ah, délé ògbúdọ̀ kú it's impossible délé kú kẹ́ ah ayé mi ti bàjẹ́ tèmi ti bá mi. Ah! rántí mi olúwa kò gbà mí o rántí mi olúwa kò gbà mí o ìgbà tójú ogun balẹ̀ o tí dààmú bá dé agbára ọ̀run ràn mí lọ́wọ́ rántí mi olúwa kò gbà mí o. rántí mi olúwa kò gbà mí o rántí mi olúwa kò gbà mí o ìgbà tó jọ ogun balẹ̀ o. adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀. ìwọ fẹ̀jẹ̀ sínú túbọ̀ funfun jáde ìwọ ojú. nǹkan ti tẹ̀lé o nǹkan ti dé nǹkan ti bàbá ẹ tẹ̀wájẹ ni ẹ tẹ̀wájẹ ni ẹ tẹ̀wájẹ ni bàbá ẹ tẹ̀wá ni ẹ tẹ̀wá ni nà ó nǹkan tẹ sọ ni wípé a ah, ẹ pẹ lórí ilẹ̀ ayé lẹ sọ fún wa ẹni ẹ pẹ kẹrìnkẹsẹ ẹni pẹni tó kéré jù lára wa yóò lo ọgọ́rùn ọdún nǹkan tẹ sọ nìyẹn a ah, ọmọ dídẹ ni délé eh? ọmọ ọdún méjìdínláàdọ́ta ni délé tó fi kú ah, kí ló dé ẹ̀kọ́ mi pé ẹ ni ẹ ni ẹ tẹ̀wá ni. ọ̀sán máa wò ó lè mọ ohun àwo lóòótọ́ mo sọ fún yín pé ẹ lò tó ọgọ́rùn ọdún láyé ó kéré jù ṣùgbọ́n ète lásán tàbí kí n sọ pé àbá ni nìkan ló ní ìmúṣẹ. ẹni pé ọjọ́ tí délé bá ti kú báyìí pé ọjọ́ tó bá ti máa sin délé sí ilẹ̀ yìí pé wọn ò gbúdọ̀ ti òkú délé sílẹ̀ pé ọjọ́ tó bá máa sin sílẹ̀ yìí pé ọjọ́ náà gangan lèmi náà máa gún kẹ́tẹ́ sọ nìyẹn bàbá. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àwọn ìyá mi ò sọ̀rọ̀ mà fìyà àwọn ló sọ bẹ́ẹ̀ ah! ọjọ́ tí òkú délé bá ti wọ ilẹ̀ yìí ọjọ́ tí òkú délé bá ti wọ ilẹ̀ yìí ọjọ́ tí òkú délé bá ti wọ ilẹ̀ o ọjọ́ tí òkú délé bá yìí ọjọ́ ah bàbá kí wọ́n ní gbogbo ẹ̀gẹ́ ń bá mi sọ yìí kí ni kẹtẹkẹtẹ kẹtẹkẹtẹ bá mi sọ yìí ọbẹ̀ ẹ̀sìn kan sí i ah, bí ògùnà ah, kú bàbá bí ògùnà kú bàbá. wọn gbọ́dọ̀ sí òkú délé sílẹ̀ yìí o. bàbá mi ògùnà kú mi ògùnà kú rárá mi ògùnà kú bàbá ẹjọ ah, ikú ikú ikú kẹ mi ògùnà kú náà. wọn gbọ́dọ̀ sí òkú délé sílẹ̀ yìí. bàbá mi ògùnà kú o. wọn gbọ́dọ̀ sí òkú rẹ̀ sílẹ̀ yìí o. Eh, eh, ọjọ́ tí òkú rẹ̀ bá wọ ilẹ̀ yìí wọn ò ní sí wọn ò ní sí rẹ o. adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀. ó ní òun ò gbọ́dọ̀ lójú ọjọ́ mẹ́ta lọ kí a tó sin òkú òun ìtumọ̀ ni pé a gbọ́dọ̀ sin òkú rẹ̀ ó pẹ́ jù ọ̀tọ́lá gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe sọ fún wa. ibo náà ṣe sí. ẹ̀ tún béèrè dádúró àwọn ilé jẹ̀rìn jẹ̀rìn jẹ̀rìn tó kọ́ káàkiri ìgboro ìjọ rẹ̀ jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ tó kọ́ nínú ìlú ìlọ́wà ní tẹ̀dó ilé rẹ̀ kan tó ń bẹ́ẹ̀ mẹ́ ó sì tún nílẹ̀ díẹ̀ níwájú ilé rẹ̀ ẹja sí bẹ́ẹ̀ olókùkù nílẹ̀ olónílé. jẹjẹ bẹ́ẹ̀. kò sí bá jọ. àlẹ́ wọn bí kólólógbó ni dídà tẹ̀lé ìtẹ̀lé wíwí ìlànà. mo kì í yọ mo kì í yọ ẹ máa kó ọ̀rọ̀ ènìyàn. ìsọ̀rọ̀ ẹ kó ọ̀rọ̀ ènìyàn. Ah. ẹ ṣe é ẹ kó ọ̀rọ̀ ènìyàn. bíṣọ̀ bẹ̀rẹ̀. Bishop Dele ah má ṣe o báwo lè kú ṣe wá mú irú Bishop Dele lọ. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ó mà ṣe o ó mà ṣe ẹyin rẹ̀ yóò dáa àwọn ọmọ tó fi sílẹ̀ ọlọ́run á bá wa wò wọ́n. àmín. àdúpẹ́. Ah! ẹ kó ara yẹn ra. Bishop. Ah. Ah. kí la fẹ́ bọ́ lọ́wọ́ kí la fẹ́ bọ́ lọ́wọ́ fún tó bẹ́ẹ̀. kí ló rẹ bọ́lọ̀ ń fa. ẹ má rò ẹ má rò kíkọ́ lè pẹ́ bọ́lọ̀ ń fa. ẹ má rò. ṣùgbọ́n nígbà tí mò ń tí mò ń bọ̀ nísìnyí mo gbọ́ tí mo gbóhùn àti fún ìkẹ́ tó ń sọ wípé ká sin òkú rẹ̀ sí ibí yìí ah, ọlọ́run ló tẹ̀ ní kí n wá bóyá nǹkan tí ẹ̀ bá tẹ̀ ṣe nìyẹn ṣùgbọ́n nǹkan tí ọ̀rẹ́ mi nígbà òun ò fẹ́ nìyẹn o kó tó di pé ọ̀rẹ́ mi jẹ́ pé ọlọ́run nǹkan tó sọ fún mi ni wípé tóun bá kú o tóun bá kú o tóun bá kú o ká má sin òkun sí ìlú yìí pé kí n sọ fún àwọn èèyàn pé ká gbé òkun lọ sí ìlú wọn èmi náà wà ní pẹ̀tọ̀ tó bá jẹ́ pé èmi náà ló ṣáájú rẹ lọ síbi àgbáre tó tó bá ṣẹlẹ̀ báwọn òkú mi náà mi ò ní fẹ́ pé ká sin sí ìlú yìí torí ilé làbọ̀ sí mi ó kó ló jẹ́ kí wọ́n bá yín kí n tẹ̀ ń tọ̀tọ̀ pé tẹ́ ẹ bá ń tètò pèrò ẹ má sin sí ìlú yìí o ìlú rẹ̀ ló ní pé òun fẹ́ kán sùn sí. olórí ẹbí ọ̀rọ̀ gidi níbi sọ́gbó ọlá sọ yìí àpọ́nlé tiwa náà sì ni tá a bá gbé lọ sí ìlú wa wọ́n mọ̀ ní pẹ̀tọ̀ ó sì ọrọ̀ ajé ní àárín ni a sì gbé wálé ọ̀sán ní káwá sí òkú rẹ̀ sí ìlú olùníà. wọ́n lè ranú kílẹ̀ sọ ànílé níbi ìná kọ́lé sí ibi ni jogbo dọrẹ tọkọ jẹjẹjẹjẹ ibi lọwà ó gba àwọn ọ̀rẹ́ rẹ̀ ilẹ̀ yìí wọn wà ẹ àmọ́ òkú rẹ lọ kò sí tọjọ. jẹ́rí tẹ́ ẹ bá jẹ́ ká ẹ bá gbà pé bóun ṣe fẹ́ torí nǹkan ètè ọkàn rẹ̀ nù nǹkan tó ń sọ tó ń gangan fẹ́ nù yàtọ̀ sí pé ká mú nǹkan tó fẹ́ ṣẹ mo tún ṣe tá àti fún wa ní ten million naira ká fi ṣe ìnáwó òkú. ìgbà tó wà ní gbogbo èyí sọ́màlú yìí ni àbí sẹ́yìn a máa wájú kó má padà lọ lé mọ́. ẹ fún ẹ kúrò lórí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ wò ẹ wò gẹ́gẹ́ bí olórí ẹbí ohun tí mo bá sọ òun làbẹ́ gé ìlú wa láti ṣe ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu lóṣù tí ń bọ̀ ṣùgbọ́n nípa ti bá ṣe sin òkú rẹ̀ ìtẹ̀dó yìí gan-an la ó sin sí. níwájú ilé rẹ̀. níbi gbósùrù níwájú ilé rẹ̀ ibẹ̀ gan la ó sin sí. olórí ẹbí ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ o ète ọkàn ọ̀rẹ́ mi ní kí jẹ́ kó wá sí ìmúṣẹ ṣe bọ́ ẹ jẹ́ kí ètè ọkàn rẹ̀ mi ètè ọkàn rẹ̀ ètè ọkàn rẹ̀ gẹ́gẹ́ kó wá sí ìmúṣẹ torí ó ní pé nǹkan tó ń fẹ́ ni wípé tóun bá ti kú ká sí òun sí ìlú yìí ẹ má yí ètè ọkàn rẹ̀ padà ẹ jẹ́ kí ètè ọkàn rẹ̀ wá sí ìmúṣẹ mo dẹ̀ sọ fún ọ wípé màá fi ten million kalẹ̀ tá a máa fi ṣe wẹ̀jẹ̀wẹ̀ mú tá a máa ná sí gbogbo ẹ̀. kí ló lè tó bá ojú lásán kọ́ lọ́rọ̀ rẹ yìí ejò lọ́wọ́ nú. ìfẹ́ ìfẹ́ ọ̀rẹ́ mi ni ẹ mọ bí mo ti nífẹ̀ẹ́ rẹ̀ tó ìfẹ́ tí mo ní sí ni. ète tí wọ́n sọ yìí kò sínú àkọọ́lẹ̀ rẹ̀ ẹ wò ó ló pẹ́ jù ká sí òun ní ọ̀túnla. ìtẹ̀lóhùn gan-an ńlá ṣe sí níbi gbósùrù ẹ ẹ lọ ṣètò bí ilé ó ṣe jẹ́ gbígbẹ́. a ó ṣe lọ́la. Ah! ọ̀rọ̀ tán. mo ti sọ̀rọ̀ olórí ẹbí ẹ ẹ dákun ẹ jẹ́ kí ète ọkùnrin mi wá sí ìmúsí mo fi hàn wípé orúkọ yín kẹ́ni máa kó twenty million so that ẹ máa lè fi ṣe gbogbo ìnáwó ní ìlú yín lọ́hùn ẹ ṣe gbọ́ ṣe gbọ́ lórí ẹbí ète ọkàn ọ̀rẹ́ mi gangan ẹ jẹ́ kó wá sí ìmúsẹ mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi jù báwọn lọ ẹ jẹ́ kí nǹkan tó fẹ́ òun gan kó wá sí ìmúsẹ dákun olórí. alẹ́ tí wọ́n ń sọ yìí kò sínú àkọọ́lẹ̀ o ète yìí ò sínú àkọọ́lẹ̀ fi ṣètò ìsìnkú owó yóò kọjú á lójú àbí ṣé o rò wípé ọ̀rẹ́ rẹ olókọ́ ibi báyìí fún mi ni fúnra ara mi ni mo kọ́ nìyí. kèsì sẹ́yìn onìkan wọ́n ní ah. lẹ́bọ̀ mi. Ah. ètè yìí ò sí ètè tí wọ́n sọ kò sínú àkọọ́lẹ̀ yìí o. ọ̀rọ̀ owó kò náà ń sọ ọ̀rọ̀ ní ìfẹ́ ọkàn ọ̀rẹ́ mi kó jẹ́ kó wá sí ìmúṣẹ ẹ dákun mo bẹ̀ yín o. ṣé ìfẹ́ ọkàn ọ̀rẹ́ rẹ ló sọ ni àbí ń tẹ̀mí olórí ẹbí bá ti sọ mo ní mo ti sọ̀rọ̀ ah! sọ̀rọ̀ kò sì sọ̀rọ̀ níbẹ̀ mọ́ ah! ọ̀la àásìkò ẹ lọ ṣètò bá ṣe gẹ́lẹ̀. Ah! kò sọ̀rọ̀ mọ́. adájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀. pásítọ̀ Adékúnlé dẹ̀ kìlọ̀ fún mi o. Ah, ohun tí mo fẹ́ sọ yìí ó sì padà realize ẹ̀ tó bá yá ikú rẹ̀ ń jẹ́gẹ̀dẹ̀ ó ń rèdí ikú ọmọ pé ń tó dùn òun ló ń pa ni. èmi ò ní kú ó dá mi lójú pé mi ò ní kú wọn ò gbúdọ̀ sí délé gbogbo ọ̀nà láti má sí délé ni màá gbà gbogbo tó bá gbà ní màá fún kàkà kí ilé òkú ilé ayé àṣà ni gbogbo ọ̀nà ni màá gbé gbà n ò ní sin òkú délé n ò ní sin òkú délé n ò ní sin òkú délé n ò gbúdọ̀ sí. Hello. Now listen and listen well yes èmi náà wàá bá mi ṣiṣẹ́ kan wọ àti boys o three million ẹ lọ sí state teaching hospital ọ̀rẹ́ mi délé ti kú láàárọ̀ yìí wọ́n dẹ̀ ti lọ dọ́ǹpù dead bodies mọ́ ẹ lọ jí òkú yẹn gbé for three million state teaching hospital gangan ni o eh, yes. irọ́ ni mo pa mọ́ pásítọ̀ adékúnlé. what? tẹ́lẹ̀ dẹ́gbẹ̀dẹ́ jì mí two hundred thousand ni wọ́n fún mi kí n fi parọ́ mọ́ wọn ah dáadé ẹ dàgbẹ́ dáríjì mi. <laughs> so o parọ́ mọ́ wọn ni o gba two hundred thousand láti parọ́ mọ́ pásítọ̀. dáadé ẹ dàgbẹ́ dáríjì mi. pásítọ̀ i am very very sorry. Ah, olúwa you are great you are great ìwọ ló yẹ bàbá ìwọ ló yẹ ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ bàbá ìwọ ló yẹ ìwọ ló yẹ láti gba ogo. olúwa ìwọ nìkan lọ́pẹ́ yẹ o ọlọ́run ó ṣe ó ṣe o ó ṣe o. oya stand up. ó ṣe ó ṣe ó ṣe olúwa mo dúpẹ́. fan oya stand up. bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ bí yọ̀rọ̀. oya move adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀. ìwọ fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde ìwọ fòkùnkùn mọ́jú ṣiṣẹ́ ibi bẹ́nìyàn rí ọ adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ lọ́jọ́ kan adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀. ìjàngà báwo ṣé ẹtìrúkú ẹ ni mo tọ́ ni. what ẹ ẹ lè dá mọ kí ló ń ṣe yìí you go be crazy you go be mad you are an idiot. adákẹ́dájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀. ẹ ṣe dpo ẹ ṣeun ah, ah, you did a best bí àwọn ọmọ yìí ti bá mi mú pàṣẹ adékúnlé yẹn inú mi dùn o but ẹ mẹ́jọ bọ́ ń bẹ̀ ẹ mẹ́jọ bọ́ ń bẹ̀ ṣe ti gbọ́. a ah, kò lè bọ́ <laughs> ah, wọn ò lè bọ́ wọn ò lè bọ́ <laughs> gbogbo ohun tẹ́ bá fẹ́ là á ṣe fún yín. tẹ́ ẹ bá wà lè ṣe gbogbo ẹ̀ perfectly tí ò sí problem màá tó dọ́bù nǹkan tí màá ṣe fún yín. bí bíṣọ̀ bá ṣe rí mi èmi náà wà máa rí. no problem sir. ẹ jẹ kò sí wàhálà sir kò sí wàhálà sir màá ṣe gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ fún yín ah, kò sí problem sir. all right kẹ́ ní nice day ó ti tó àkókò láti gbé ara wọn sínú sàárè. ẹ bá sùn wọn. adájọ́ ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ adákẹ́dájọ́ ń bọ̀. torí ọjọ́ tẹ bá sùn wọn báyìí bá sin wọ́n sìn màá kú. Ah. ẹ jọ fọlọ́nbẹ̀yìn ẹ má sin wọ́n ẹ má sin wọ́n ẹ má dàkún ẹ má gbogbo ọ̀nà ẹ sábà má sin wọ́n. kí ni gbogbo kátàkátà tẹ̀ sọ lẹ́nu yìí. ẹ jọ pásítọ̀ ẹ jọ ẹ má sin ọ̀rẹ́ mi ah. ṣe é nítorí ebi àtọ̀rẹ́ mi ìkankan la jẹ́ tẹ́ bá sin wọ́n báyìí màá kú. Ah. ẹ jọ. ẹ̀rù rẹ̀ ń bà mí ọlọ́run ẹ̀san ẹ̀rù ń bà mí ọlọ́run ẹ̀san ṣé bí wọn ni yóò san ẹ̀san nígbà tẹ́ẹ̀dá òòrùn tẹ̀lẹ̀ ẹ̀rù rẹ̀ ń bà mí o ọlọ́run ẹ̀san. ẹ̀rù rẹ̀ ń bà mí ọlọ́run ẹ̀san ẹ̀rù rẹ̀ ń bà mí ọlọ́run ẹ̀san ṣé bí ni yóò san sọ̀rọ̀ pásítọ̀ ẹ jọ. kí ló dé kí la ṣe. mo bẹ̀ yín mo bẹ̀ yín pásítọ̀. ẹ má jẹ́ kí n ẹ má jẹ́ kí n kú àdúrà ọlọ́ ẹ jọ ẹ má ṣe wọ́n ah! ẹ jọ mo bẹ̀ yín olórí ẹbí ẹbẹ̀ mo bẹ̀ ẹbẹ̀ mo bẹ̀ ẹbẹ̀ mo bẹ̀ olórí ẹbí ẹ jọ. Ah! Ah! ẹ má dẹ̀wọ̀ ẹ má dẹ̀wọ̀ ẹ má dẹ̀wọ̀ ẹ jọ ẹ má dẹ̀wọ̀ ẹ má mọ̀ ọ́ yín ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ah, agbára òkùnkùn ẹgbẹ́ àwo ni mo wà nígbà tí mo ṣiṣẹ́ ìrẹsẹ́ tí mo ní pé mi ò kí n ṣe mírẹ́kù bó ṣe yẹ kí n ṣe mírẹ́kù ló bà jẹ́ kí n lọ bá àwọn àwọn àwọn bíṣọ̀bù alágbára bíṣọ̀bù ẹni ìtàn bíṣọ̀bù Bankole àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn olóògùn mi wọnú ẹgbẹ́ àwo àmì ìyàwó èyí jáde pa jáde pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì jùlọ àwọn obìnrin ẹ̀jẹ̀ àwọn obìnrin la fi ń ṣe iṣẹ́ ìrànṣẹ́ ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o nígbà tó yá lèmi àti ọ̀rẹ́ mi délé lájọ sẹ́mulẹ̀ wípé ìjọ tí òkú rẹ̀ bá wọlẹ̀ ìjọ náà lèmi náà máa kú ẹ má jẹ́ n kú ẹ jọ ẹ má jẹ́ n kú mo bẹ̀ yín ni mo bẹ̀ yín wá dákun ẹ má jẹ́ n kú pásítọ̀ ẹ jọ ẹ jọ ẹ má jẹ́ n kú ẹ má jẹ́ kí n kú ẹ jọ kí n kú ẹ dúró lọ ṣé ẹ rí pásítọ̀ èmi ló èmi ló èmi ló ń gbógun ti pásítọ̀ èmi ló fa àìsàn burúkú sára ìyàwó rẹ bí mo ti ń ṣèjẹ́wọ́ ìbáyìí sí ìyàwó rẹ á gba ìwòsàn rẹ torí mi ò gbúdọ̀ ṣe èèwọ̀ láti ṣe ìjẹ́wọ́ mo ti jẹ́wọ́ bẹ́ẹ̀ dákun ẹ̀ dáríjì kọ́ lọ́run náà kó dáríjì mi ẹ̀yin èèyàn ẹ̀ dáríjì mi á ẹbí mo bẹ̀yẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀rù rẹ̀ bà mí ọlọ́run ẹ̀san. praise the lord praise the lord. ìyá ṣáká ṣáká olúwo ṣeun olúwo ṣeun praise the lord. hallelujah praise the lord. Ah. doctor are you okay? ara mi ti yá ṣáká ṣáká yes i'm okay olùwò ṣe o olùwò ṣe o ṣe o olùwò ṣe o olùwò ṣe o. the heartbeat is very very perfect it's okay. olùwò ṣe. how come. báwo ló ṣe jẹ́. báwo ló ṣe jẹ́ kẹ́ jésù ló ṣe é jésù ni. mo sọ náà mo lójú lásán kọ́ lọ́rọ̀ rẹ yìí mo léjò lọ́wọ́ nú ẹ wo ẹ̀yin ọmọ mi kí lẹ tó ń dúró ṣe ọyẹ bá ń gbé kóònù kòtò ẹjọ jáde. ẹjọ olórí mi ẹ bá dẹ fún ẹjọ bọbẹ yìí dẹ fún bọbẹ yìí dẹ bọbẹ yìí dẹ ẹ bá gbé mi ẹ bá gbé mi ẹ jẹ bẹ ẹ ẹ ẹ ẹ ẹ. oyè ẹjọ ẹ gbé òkú sínú kòtò fún mi mo ṣe ẹ kórí nìyẹn. ọ̀dà ọ̀dà báwo. ẹ jọ̀wọ́. ṣé bí wọ́n ní ọ̀sán. adákẹ́dájọ́ ti dé adákẹ́dájọ́ ti dé ó sì ń ṣe ìdájọ́ òdodo lọ́wọ́lọ́wọ́ ìwọ ọ̀rẹ́ mi tó ti jẹ́wọ́ Jésù lólúwa tó gbàlà tètè ṣe bẹ́ẹ̀ tètè sátó ẹni tó lè gbà ọ́ pẹ̀lú ìdájọ́ òdodo nítorí adákẹ́dájọ́ ń kanlẹ̀kùn lè rẹ̀ ìwọ òjíṣẹ́ Ọlọ́run tó ń fi dúdú tó ń fi jíṣẹ́ Ọlọ́run mímọ́ adájọ́ ń kanlẹ̀kùn lé rẹ̀ orin tó ṣẹlẹ̀ pẹ̀lú oníwàásù Kọ́ládé níbẹ̀yìn ẹ̀yin pásítọ̀ pẹ̀ǹjalè adákẹ́dájọ́ ohun kanlẹ̀kùn lé rẹ̀ pásítọ̀ olè ọ̀ṣà oníjìbìtì akọrin alágbèrè adákẹ́dájọ́ ohun kanlẹ̀kùn lé yín ìwà àgbèrè tó hù pẹ̀lú pásítọ̀ jẹ́wọ́ fólúwa jìbìtì owó tó lù nínú òjọ sọ fọ́lọ́run àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kẹ́nìkan ọ̀mọ̀ nípa rẹ̀ tètè lọ jẹ́wọ́ rẹ̀ tádákẹ́dájọ́ bá dé tó bá ọ nínú rẹ̀ à ewu gbàkẹ́yìn ni yóò le jù mo wí o. ṣùgbọ́n kínní kan dá mi lójú wípé ẹ̀sà ké lórí gbogbo àwọn wòlíì èké àti àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo àti àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo. ẹ̀rù rẹ̀ ń bà mí ọlọ́run ẹ̀san ẹ̀rù rẹ̀ ń bà mí o ọlọ́run ẹ̀san ṣé bí wọn ni yóò san ẹ̀san nígbà tẹ́ẹ̀dá òòrùn tẹ̀lẹ̀ ẹ̀rù rẹ̀ ń bà mí o ọlọ́run ẹ̀san. ẹ̀rù rẹ̀ ń bà mí ọlọ́run ẹ̀san. mọ́lẹ̀ ẹ̀sán lárẹ̀ mọ́ o fẹ́lẹ́dùmarè ọba tó bá ń ṣe rere ọ̀rẹ́ máa rántí ẹ̀san bó sì ṣe búburú ọ̀rẹ́ máa rántí ẹ̀san ẹnìkan yóò san ẹ̀san nígbà táyé kò rò tẹ́lẹ̀ ẹ̀rù rẹ̀ ń bà mí o ọlọ́run ẹ̀san. ẹ̀rù rẹ̀ ń bà mí ọlọ́run ẹ̀san ẹ̀rù rẹ̀ ń bà mí ọ̀rọ̀ ẹ̀san ṣé bí wọ́n ní yóò san ẹ̀san ni mo fẹ́ dá ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ̀rù rẹ̀ gbà mí ọ́ ọlọ́run ẹ̀san. ẹ̀san kì í gbé hàn ọ̀rẹ́ ò jẹ́ ronú ìwọ ìyá àjẹ́ ó jẹ́ lọ́ọ́ pàwádà níṣẹ́ ló ń kánjú wàá mú òjẹ̀ tí a sú ẹ.